tọ́ka sẹ́ni tó níṣòro kan tàbí ìkẹjọ ta lẹ́ni tó wálé ayé ìdáláì ní ṣùgbọ́n wàhálà ayé yìí pọ̀ ẹ̀rí bí adélé ayé wàá bá ti wà ní ìhòòhò tíjẹ rẹ ń bò káyẹ̀fì rẹ ó tíjẹ rẹ ń bò ẹni máa bomi oògùn láyé aláàgùn òjìji ẹni o kò ṣe ń sá fún ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn ọ́ ìmọ́lẹ̀ ju òkùnkùn lọ ìyà ò dá lóòótọ́ ìyà ò dá ọ̀rọ̀ yìí wà lóòkùnkùn ọ́ kí ló ń bẹ níbẹ̀ kó rẹ̀ nìkan ká fọwọ́ lẹ́rán ká máa wòye tí jẹ́ rẹ̀ ń bò ọ̀rọ̀ ìgbà o. ẹ tọ́ka sẹ́ni tó níṣòro kan tàbí ìkẹjọ. ẹ tọ́ka tàlẹ́ni tó wálé ayé ìlànà ìṣúná wàhálà ayé yìí pọ̀ ẹ̀rí. ó ká adélé ayé wàá bá ti wà ní tíjẹ rẹ̀ ń bò káyéfì rẹ̀ o tíjẹ rẹ̀ ń bò ẹni máa bomi oògùn láyé aláàgbo. bàbí má gbàbẹ̀ yẹn gbàbẹ̀ má gbàbí kẹ́ni má má sọnù mà ní ẹ̀ráyé ọ̀rọ̀ yìí mà lágbára ẹ̀ dákun ta lóye òkùnkùn lọ́rọ̀ ìlò kò yẹ nìkan ọ̀rọ̀ ìgbẹ́ ó lè jù ọ́ tíjẹ rẹ̀ ń bò sàn lọ́gbọ́n kọ́ ìsókíún ní mbàjì jẹ́ ìwẹ̀ dání lógún ibi yọ̀bọ ìmàjà sí ọ̀lẹ́nìkan ò mọ ohun ọ̀rọ̀ yìí lágbára. ẹ tọ́ka sẹ́ni tó níṣòro kan tàbí ìkẹjọ kálẹ́rì tó wálé ayé yìí láláì ní ṣùgbọ́n wàhálà ayé yìí pọ̀ ẹ̀rí bí adélé ayé wàhálà ti wà ní ìhò ah. tíjẹ rẹ ń gbé káyé fi rẹ ó tíjẹ rẹ má bomi oògùn láyé aláàgbo. aláàgbo aláàgbo máa má kánjú tòlú ọ̀wọ́n. ìgbòlú ọ̀ràn kò máa kún kókó ọbẹ̀ o. akánjú ayáwó ẹ dákun oko nílọ ó dìde ó fà ó kọ́ ó bẹ̀rẹ̀ ọ̀tà kò mọ́. tó bá yá àwa tá a ṣiṣẹ́ òun la tún lọ sí gbèsè tán ní kólú ẹ̀ máa padà wá máa padà wá. àwọn kinní kan tiẹ̀ wá. lórí pé èèyàn bá wọn ru blọ́ọ̀kù sórí sáìtì lásán. èmi ò rí mi tí mo ti mọ̀ pé wọ́n fi òní dọ́là náà ni mi ì ṣe ru blọ́ọ̀kù. Ah, èmi ò wọ èmi ò gbà ah, gbogbo orúkọ báyìí èmi ò fẹ́ o. ọ̀fẹ́ tọ̀ kí lọ mu tọ̀ntọ̀. kí ìrìn jẹ gbẹ́ni. Ah. nígbà tó ń rìn bí ẹni tẹ́ wo mú. èmi ò mọ tọ ìmúkùmù tọ mu tọ̀ntọ̀ káàkiri. ṣé ìmúkùmù ò ní yún ṣé gbogbo fọsíṣàn tó wà ní ìlú yìí èyí ó gba kéèyàn onítọ̀kọ́ mọ́tọ̀ bí kó tó mọ́ sẹ́tọ̀ mọ́ra kí kíní fún ẹ̀pọ̀npọ̀ ọmọlúwàbí tún lọ bàjẹ́ tí fuel pump bá gbàjẹ́ gbé lọ lè rí wáyà kan bẹ́ẹ̀ fọ́ wìrì dànù. wáyà ni wọ́n fọ fuel pump woman bin. kan eh, sọ. Eh, mi ò ríro eléyìí láyé ṣé bí wọ́n ní torí eh, torí torí kéèyàn lè lówó lọ́wọ́ lèèyàn ṣe iṣẹ́ wọ́n ní iṣẹ́ ní tọ̀sẹ̀ iṣẹ́ náà láti tí wọ́n fún yàn lówó olúwẹ̀ bẹ̀rẹ̀ sí búlọ́ọ̀kù káàkiri. ta ni tán. tí tán ta ni. nínú ìlú tá a wà iṣẹ́ ń tọ̀sẹ̀ èyí ọkàn máa ṣiṣẹ́ mi ó kàn máa nawọ́ sí iye iṣẹ́ tó ti ṣe ní ayé ni ó lè má nawọ́ sí iye owó péye tó ti ní láyé rè ah! ẹ̀yin ẹnu ti gbẹ ọmọ ìtọ́sẹ̀ dọ́là ni. mo dáhùn ẹ máa wo twenty ẹ máa wo twenty producer ó ti produce like twenty so gbogbo láì tiẹ̀ for sale ló fi ṣe. ìwọ ló ń ta master. èmi mò ń ta master sọ wọn pé printer lèmi ah. printer ni ṣé wọn sọ fún ọkọ ọkọ àdìsíkẹ fún mi ni. tàdí tó bá tẹ o tẹ o tẹ pa àdìsíkẹ pamọ́ tàdí tó bá ṣe báyìí tó bá jábọ́ wọn kàn máa tẹ́wọ́ pẹ́ fún ọ ni. tẹ́wọ́ pẹ́. Ah. Ah, ayé ẹ ló jábọ́. Hmm, ọlọ́mọ tiẹ̀ jẹ́ ọ jábọ́ mọ́ a lọ. kéèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ kéèyàn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwa ṣiṣẹ́ olúwa ẹrú block ọlọ́mọ mo mọ iye block ah mo mọ iye block tí mo rù kó tó di pé ibi tí mo gbọ́n. Ah, o ní tí wọ́n lọ ojú rẹ ni mò ń wò sórí tí owó bá kọ́kọ́ dọ́wọ́ mi láyé yìí irú bẹ́ẹ̀sì tó ń lọ yìí ni mo fẹ́ rà. ṣé bẹ́ẹ̀sì lè mi. honda ni. honda ni. Ah. Ah, bẹ́ẹ̀sì lè mi kù. torí pé ti funfun. bẹ́ẹ̀sì olóyè ọkọ̀ lọ́pọ̀ yìí. bẹ́ẹ̀sì olóyè olóṣìwò ló ń pè é àlọ́ ń dà lélẹ́yìí ọ̀dọ́ kọ̀ mọ́ ni. Ah, ìgbà tẹ́mi ní pé funfun ṣé èmi dá mọ́tò mọ̀ ni èmi sọ pé èsì inú rẹ̀ ń ké yayayayaya ni bóyá ọkùnrin ṣe ń gbé lọ bóyá obìnrin ló sì wà ń bẹ̀ ní ìlú jẹ́ mọ̀. ṣé kò ṣe pé dìsífì ni lógo olú ìbáyìí táàkàn mọ parọ́ fúnra wa mọ́tò tó yẹ pé wá wáìnì ọ̀pù ó sì ń tún ilé èsì rẹ̀ ń ta. ní nǹkan tí mo fi ní látàrí ibi ìsàlẹ̀sà rẹ̀ ṣé wọ́n rí pé tútù jáde níbi ìsàlẹ̀sà ni. ẹ tútù tútù là ń ni continue. wo má tanra rẹ kó ṣe gbogbo èèyàn ló dá mọ́tò mọ́ gbogbo yẹn kọ́ mọ̀ pé à èmi náà fẹ́ ra mọ́tò èmi ò dá mo sábà pé mọ́tò ìṣe mọ́tò mo bá jẹ́ agbégilódò mi ò dáhùn kankan. Mm, opposite ọ̀rọ̀ tó sọ ni pé kò ń ṣe gbogbo èèyàn tí ń wa mọ́tò títì lónìí làákàyè tó bá yàfọ̀ mọ́tò ń gbà mí ẹlòmíì lè ṣe mistake kan pa ọ́ dànù. ayin. ṣé yóò rí àlọ́bí ọ̀nà ẹlẹ́sẹ̀ ni. wo ìtọ́ tèmi kọ́ ló ń ṣe gàrí gàmọ́ bá ti wà lọ. ọkọ̀ àmọ́ tí bá kọ́kọ́ ni o máa ra àmọ́ tó ra extra tire sí. ṣé o mọ bí ìtọ́ ẹni tó kó kòrónà ṣe máa rùn. tó kó. kòrónà. so ti kó kòrónà. rárá ìtọ́ mi rùn àbí frustration ló ń bá mi drag in. ṣé frustration máa ń bá tọ̀ jáde ni. ẹ kó kítọ̀ náà tèmi mò ń fẹ́ yín láìkó tọ̀ sí àbí what's wrong with me. ah lọ sí hospital kan sọ operation fún ọ. hospital lórí pé tọ̀hún. ẹ mi ò mọ ọ̀rọ̀ àìsàn tọjá bóyá ká jìnnà síra wá gbà yẹn. ọlọmọ jẹ wọn dáwọ fún mi. àkó space o. àkó glory. glory olórí burúkú ìtọ̀. àkó frustration. wo já máa lọ jàre. gbogbo jágbajàgba báyìí. gbólóhùn àná mo ti wà ń bẹ̀. ok èmi o. àwọn irú àwọn irú eléyìí tí ń gbọ́kọ̀ lọ yìí tó bá yẹ pé ó ṣiṣẹ́ wọn fóònù náà lówó báwo ni ó ṣe rówó gbà báwo ló ṣe fẹ́ rọkọ̀. ìwé ọmọ bó ṣe rówó ni ilé ayé mọ̀ ti da ayé funfun kéèyàn ọmọ ìgbélé funfun kọ́ ọmọ wọkọ̀ funfun kọ́ ọmọ wọ tọ́ọ̀pù funfun kọ́ ọmọ wọ bàtà funfun kọ́ bá ti mọ̀ pé ó ti lè jọ ìdáǹgì ìwọ náà lè ṣe. ọdún kókó sáré àná. ìwọ àná ògbèrè ẹ̀gbọ́n kókó rẹ lọ jàre. sọ wà kí àwọn ay ah. ay badẹs. Ah. ó yà mí lẹ́nu. ay sango alágbèbọ àgbàdo jà ètò gate. Ah, kó bẹ́ẹ̀ mọ sọ bẹ́ẹ̀ mọ. ó sì ṣe bẹ́ẹ̀ o tuwa rẹ̀ trenches. wò ó bí pàṣẹ plane bẹ́ẹ̀ mọ kó bẹ́ẹ̀. kí ni tó kú ń bẹ́ẹ̀. bóyá wọn ti sọ bẹ́ẹ̀ di mọ́sálásí ni. ìwọ ni mo wá mọ̀ bá sàṣà látú bẹ́ẹ̀. ó kélé. Eh, eh. ìwọ ni mo wá mọ̀ sàṣà látú. Yeah, baby, mo mọ̀jọ. No problem. Mo wíwá iṣẹ́ rẹ̀ níbi ọ̀sẹ̀ wẹ̀. Eh. <laughs> Ó kélé apá apá ń wò pé ta ló lọkọ̀ funfun yìí Kókó Zaria àmọ́ tiẹ̀ kọ́kọ́ pé torí òun ni mo mọ̀ ní bàbá oní funfun. ẹ ṣé mo ṣe sọ̀rọ̀ Kókó Zaria àtàní pé wọ́n ti ń wọ súùtù wọn wọ funfun mọ́. Ah! ẹ àwọn bọ́gà sọ̀rọ̀ pé kí wọ́n ṣèǹjì eh. súùtù ti Kókó Zaria sí funfun. ẹ ṣe Mr Money o. ẹ yọ ẹ <laughs> ọlọ́lá ti ń sàkẹ́ni. ẹyin níbi yẹn lè ṣe ìjà ibi wọn lè fi ibi tó yẹ ká ti máa bọ̀ ni ẹ wo ah! lè yẹ fún ìgbà pẹ̀lú. <laughs> ẹ̀fẹ́ pọ̀ tó mọ̀ fún wa lówó àwọn ẹ̀gbọ́n ní mọ̀ fábúrò lówó lówó ẹ̀ padà fún. ìlàlà sórí gbogbo nǹkan tí yéèwà ìbá ti lè fún wa nígbà mm. tóbi jọ ọjọ́ ọmọ ni àwọn ah, oúnjẹ ọmọ òsì ní kò lẹ́nu kọ́lé kóró pẹ̀lẹ́. Ah, wàhálà àwọn ọgbọ́n ṣe máa ń ṣe ìwọ náà wọ́n sí wọ́n ti kó sport mo ti fún wọn lówó wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìjà sí bó ṣe máa ń ṣe nìyẹn ó jáfì tí wọ́n lè jàre báwo wà lára dáadáa. Aha! From the producer of Irapada, Nemesis. Is your governor. And the picture, Enyola Obanijesun, aka Oba One. Orders! Oh, Here comes another fantastic movie, Backbone. ìkìlẹ́yìn ọ̀gbà àìyélayé ẹni òye ayéyé ní ìbá wọn nájà ayé lágbèdè méjì ọ̀run ayé torí àràgbé báyìí láyé. ẹ̀yin tẹ ẹ sọ tànù tẹ ẹ sáyé lù tẹ ẹ sọ wájú tẹ ẹ sẹyìn tọjọ wájú yìí ti wá lẹ ẹ dákun mọ bínú torí Ọlọ́run sàgbélé mo sùn lẹwàá yìí tẹ̀síwájú gbádágé bí ẹni tí ń rugí ń mi ẹ dáhùn sí bá sọ ni kẹ́ ẹ máa wo ẹ wá rí kọ́kọ́ lókè bí ẹni tí ń gbé sàárè tàǹjẹ́sà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ báyìí lọ́kàn yìí kó ṣe bórí ti wípé nígbẹ̀ tí wàá lè mọ̀ sùn síbẹ̀ ẹ̀ ṣe dẹ̀ lè mọ̀ sùn kọ́ sílẹ̀ kọ́ igi lẹ́yìn ọgbà à ń gbòòrò máa dìyẹ lọ́wọ́ kú ó ń pé wọ́n jẹ́ kó jẹ́ láàtọ̀ bẹ́ẹ̀ sì rẹ̀ kó máa ò di ìyá rẹ̀ ló mà ṣá ó dìmùlẹ̀ ó dùn àṣírí bójú kó máa yẹ a secret beyond imagination ẹni ò mọ bí ẹgbẹ́ rẹ̀ ti ń là yóò sáré àsáfẹ́ ẹ̀kú torí ìsàlẹ̀ ọ̀rọ̀ àmọ́ lẹ́yìn. kẹrí àsùn ni jíjí tí ó jí báyìí ló bá ìran lẹ́nu rẹ̀ òun tiẹ̀ ṣe họ́ wọ́n fẹ́ pọ̀ ń bá ní ah, kínú àwa gan tó yẹ pààrọ̀ owó ṣe ẹran òkú èkó láṣẹ ẹjà ọlọ́run wa pòfáìlì náà mọ̀ fún ọ látọjú ọrùn mọ́nà lélẹ́yìí ó yá jẹ́ oúnjẹ alẹ́ olúwa ni. ẹni ó gbé mi. bó ṣe lọ́ọ̀mì nú ẹ ṣàtọ́ lọ́ọ̀mì tán báyìí inú ga ni written and produced by award-winning filmmaker Eniola Obanijesu Obawan directed by Muhammed Lawal Kompo starring Laide Bakare Ṣẹ́gun Ògúngbè Saliu Gbolagade Sisi Quadri Eniola Obanijesu Bose Aregbesola Ayonfe Adekunle and host of others marketed and distributed by Giant Marketer Folajumi Music and Films International EU 16 and 19 Movie City Army Arena Shopping Complex Bolade Oshodi Lagos contact 080 21 58 1813 WhatsApp 080 72 87 8018 Backbone igi lẹ́yìn ọgbà. olúwa mọ tí ó ṣe jésù mímọ tí ó ṣe ẹ̀mí mímọ́ mọ tí ó ṣe o báyé mi ó fi dára ní gbogbo ọ̀nà. ẹ ẹ máa kọ́ ọ̀rọ̀ ajé. ọ̀rọ̀ ajé ni ẹ káàbọ̀ àdúpẹ́ ajẹ́bugbájẹ́ ajẹ́bugbájẹ́ mo jẹ̀rí pa ajẹ́bugbájẹ́. ẹ wo náà kúkú ṣeun. wo a dáadáa lolúwa o olúwa ṣe dẹ bẹbẹ ah, nínú ìgbésí ayé wa lẹ́nu. olúwo ṣe o olúwa ṣeun. èwo ló ṣẹlẹ̀. a ah, o ṣeun bá a ti bi nínú ṣébí mi àti apá la lọ sí ẹ àwọn tá a máa bá ṣiṣẹ́ sáìtì. Mm-hmm. nígbà tá a tiẹ̀ máa débẹ̀ gan owó ṣẹ́ wa tá a ṣe fún wọn wọn ní ká padà wá pé kò tí sówó lẹ̀ là ń kúnbọ̀ lásà la bá rí ọkọ̀ yìí lóyún ọlọ́ọ̀kan funfun nẹ́nẹ́ ah, èmi àti ẹ tẹ̀ sọ ọkọ̀ yìí ni ọkọ̀ yìí ni ọkọ̀ yìí kọ́ ọkọ̀ yìí ni ọkọ̀ yìí àwọn bá sá bá tiwa lọ nígbà tí ẹni tó wà nù ọkọ̀ tí ó wind down tí ó pè wá ó bá dé wáyé. ìwà ọ̀rọ̀ ti wá yìí ìwà tí mo ara ta lọ́dọ̀ rẹ̀ ń bíbá yìí ah, bẹ́ẹ̀ ah, kìíní ah, tó ti kókó. ay sábà kan ló ń sẹ́ ni. wọ́n fi bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ṣé àṣà sọ pé ń ṣe mẹkáníìkì alọ́kọ̀ tiẹ̀ gangan. ìwé ni. oníṣàfimọ́tò ránṣẹ́ ìyẹn ò lọ rí tán láì sórí nígbà tó wù mí àtàpá ṣùṣù báyìí ó sì wò wá báyìí ó sì wò wá ó sì mú owó báyìí ó sì mú owó báyìí ó sì san ọmọ wa lẹ́nu pa ló bá ní ká máa lọ. ẹ dákun. o ní owó rè owó rè àwọn aládùúgbò yìí wọ́n ti dáràn. ẹ ṣe ṣe ṣe ń gbọ́ àwọn aládùúgbò yìí dáràn ẹ dákun ṣé owó nìkan ló fún yín ni. owó nìkan ni. ẹ̀yin ò béèrè lọ́wọ́ rẹ̀ pé kó má fún yín lẹ́ja jẹ ó kọ yín bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń pẹja. ṣé mo fẹ́ jẹ pẹ́tàǹkì ni àbí mo sọ fún un pé mo fẹ́ ṣe pẹjapẹja ni. ṣé ṣe pẹjapẹja lòun ṣe. ẹja pípa ni ẹja pípa ni lọ́bàá tí mo bá yín sọ̀rọ̀ tẹ̀sí mo fi pé ẹ gbọ́ oníwà ni ó fún yín lówó lè mú yín lọ́yìn ẹ bá bọ̀ àlẹ́ ọlọ́run ti mọ ti ṣe ẹ lọ́kàn jọ̀ọ́ tó kí owó tó fún yín ìgbà mélòó láì nà tán kí ni ìwúlò yín gan-an Ah, ọlọ́run má jẹ́ yóò sì fẹ́ ṣé wọ́n ti sì fẹ́ bá ọlọ́run kí ìwúlò yín èyí mú owó lẹ̀wọ̀n yín ẹ ní sọ fúnfún kó kọ́ yín bó ṣe rí owó ọ̀hún gan ìjọ òun láàrin nìkan àwọn àtọ́jú ẹkẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá ń bọ̀ wà lé ọ̀nà ọmọ sèkiri ẹ fún sèkiri sílẹ̀ ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ làdá yín lọ. kárùn-ún tó jinlẹ̀ dáadáa ni ká tó gbé ìgbésẹ̀ ọ̀hún kárùn-ún jinlẹ̀ dáadáa ni. ẹ ká tó gbìngbìnsẹ̀ o àárẹ̀ ìlú ọ̀gáwó ká má máa run tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́. ata ìlú ọbẹ̀. ká fi bọ̀lá jẹ́ òye. gbogbo bá jẹ lọ ọgbọ̀n àjẹbọ̀ òye. ẹja ronú ò ká wà túbọ̀ tán àtúbọ̀tán lọ́mọ kódà ah, ṣé kó tún ṣe wá rí rẹ̀ tàbí ìjọba ìlàbí tó. wo mọ bínú jàre nígbà tó gbowó sẹ tí wọn wá kọ sọ wàá ru blọọkì. ṣé bẹ́ẹ̀ mi náà mo padà wáyà adimusa lọ sí nǹkan wo ah, ní sùúrù ọ̀rọ̀ blọọkì a kò ṣé bẹ́ẹ̀ mi náà ni mo ti dé ẹ̀hẹ́ sórí apá jẹ́ nsọ kankan fún ọ jẹ́ nsọ kankan fún ọ so nǹkan ṣẹlẹ̀. mọ mu sí mi lórí kí ni ṣẹlẹ̀. ó ti da ìyàwó mi sọ̀rọ̀ sí wa pé ó sọ̀rọ̀ sí wa pé. sọ̀rọ̀ sí wa bíbó tó pé mi náà mọ ni ah o sì ní sókòwò náà mọ ṣáájọ rìn kọ ni ọ̀dà ṣé èmi nìkan ló wá sọ̀rọ̀ sí ni ọba ni ẹ àwa ń bára dáadáa káàkiri pé káwa wà àwọn ẹgbẹ́ wa ọ̀rọ̀ tó sọ sí mi ọ̀rọ̀ tó sọ sí mi wọ́n gbọ́n jẹ fún mi mi ò lè jẹ ah, ìyàwó mi sọ̀rọ̀ débi pé mo bú sẹ́kún. ọ̀rọ̀ lè jẹ́ kí wo sọkún. ah ọ̀rọ̀ ah, dùn yàn mi mo sẹ̀ mọ́ pé ọ̀rọ̀ amọ̀dùn yàn mi ọ̀rọ̀ ń dùn. ó dùn mí o. ọ̀rọ̀ dùn wọ. ó dùn mí o. bóyá sísọ lójú egun jẹ́ ọmọ ah, wọ́sọ. ẹ ló bá ní àwa àwa ń bára dáadáa káàkiri hmm. àwa ọmọ bá wọn ro búlọ̀kù kiri ṣáìtì ah. àwa kan náà lára àwọn tán gbé kinní a máa lọ bá wọn gbé lórí ó wá ní káwa wò ṣé báwọn ẹgbẹ́ wa ṣe ń ṣe tí wọ́n fi kọ́lé àbí àwọn tí wọ́n ru búlọ̀kù yẹn ṣé báwọn ṣe ṣe táwọn fi bá wọn ru búlọ̀kù nu ṣé béèyàn ṣe ṣe téèyàn fi ń bọ́ fámìlì téèyàn fi lọ sí lóyìnbó téèyàn fi ra mọ́tò ah mo ní kíni kádàrá tó ní kálukú gbé wáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah àmúgbà tèmi náà wá padà lọ jòkó lẹ́gbẹ̀ẹ́ kan apá mo wá wò pé ọ̀rọ̀ wà náà ọ̀rọ̀ tọmọbìnrin yìí ń sọ láàrin mi pẹ̀lú rẹ̀ ṣé ọ̀rọ̀ blọ́ọ̀kù tá à ń rù yìí àbí ẹ alẹ́ nìkan tó fẹ́ sáré ṣe kinní kan ẹ àwọn kan fẹ́ sáré gbẹ́ kinní kan ta ló ń bá wọn ṣe sóun la fẹ́ fi ní láárí oríire òférò ah. èèyàn lè yàn súnmọ́ o a kàn máa ń tara wa ní pé ẹ sí kádàrá tọ́lọ̀ nǹkan mọ́ mi nù sí kádàrá tọ́lọ̀ èyí ó súnmọ́ ni o. sọ́mọ̀ gbàtẹ́mi ti mọ̀ pa àwọn ní problem. kí ni. ìgbà tí àwọn ayé ò ti fún yàn lóúnjẹ jẹ lójú ọrùn mọ́ hmm. mo ti mọ̀ pé ayé ti ń yí lọ sójú kìí. àwọn fúnra wọn jẹ tí wọ́n gbé wá fún ọ lójú ọrùn àwọn gan jẹ lójú ayé kí ni so ti yọ mo wá wò pé ah ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí hmm, ó gbà dọ́gbọ́n sí o torí pé wọ́n ní ẹni tí ó bá jẹ́ èèyàn láyé yìí ó gbúdọ̀ jẹ èèyàn. jẹyàn. ẹ. bó o láti jẹyàn erin èèyàn máa ń yí lẹ́nu. ah ṣé ìwọ ti jẹ́ ẹran èèyàn rí ni tó fi mọ̀ pé yìí. ṣé wọ́n gbọ́ eh, eh, inú tábìlì àwọn àbáṣà kí ni bọ̀bọ̀ tán lọ mú màgòdò mm. eh, Daniel, abẹ́sẹ̀ àbí kí ló kọ rẹ̀ tán ló ń jẹ́ èèyàn. ẹ ṣé wọ́n gbọ́ kó lẹ́nu èèyàn máa ń jí lẹ́nu. à bóyá gáàsì ló fi sẹ́ran yẹn à ah. ah, gáàsì tiwọn sórí téèyàn bá fi lè lo iná gi hmm. téèyàn ló náà gi àbí àbáṣà stove ìyẹn máa ṣe jìnnà. ah ọlọ́ládé àṣàkẹ́ eh, eh, mo gbádùn bó ti múlẹ̀. Eh, pẹ̀lẹ́ terminator nǹkan tẹ́mi wá fẹ́ sọ gangan fún ọ ni pé ẹ ẹ kò ṣe pé bóyá a lọ jẹyàn o ṣé mo sọ fún ọ pé a fẹ́ jẹyàn ni. ibo ah, ló ń bọ̀rọ̀ lọ kò yé mi. ibi tí mo ń bọ̀rọ̀ lọ gangan tí mo ń bọ̀rọ̀ lọ gangan a dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wa ni nígbà tá a bá fẹ́ jẹyàn gan níbo la ti fẹ́ rí bọ́ la ti kó àwọn èèyàn wọ sọ́lẹ̀ tá a lọ gbọ́n lọ jẹ wọ́n dànù. tó bá gbé èèyàn wọ sọ́lẹ̀ tí ìjọba bá ni ọ ni wọ́n ní sùúrù ẹ̀ ẹ àwọn tó máa ń yíwọ́ padà wọ́n bá wa wo gbèsè ayé wa wọ́n bá wa dọ́gbọ́n sí àwa náà ó lè kónú sí àtìyà yìí o. a ah, téèyàn bá ti gbìyànjú àti kónú sí àtìyà yìí hmm. ah. kó ló sì fẹ́ mi tọ̀pù. ebójú alọ́lá mi lè ṣe kọ́ ẹ̀ ní dúró tóbi sòkòtò hmm. ẹyọ kan wọ tọ́pù tàti ẹyin ojú mi ni Wizkid gba wọ́ọ̀dù Banky sọ pé ah, see this boy is a future ṣé kò di future báyìí ọmọlọmọ gba pan style ń fáwọn bella sponda bella fẹ́ yàwó lọ́jọ́ tó kó dọ́là fún. wọ́n mọ̀jà máa lọ sí eh, eh, throwback ọlọ́mọdé ló ṣe gbogbogbò eh, o ti lọ throwback yẹ oh, fọ́sẹ̀sán ni ah, fọ́sẹ̀sán ló jẹ́ kó máa lọ throwback ìjọ tọ́sídẹ̀. ìwọ gbọ́dọ̀ tọ sọ yìí ṣé mi wà ní ronú àtẹ̀yìnwá ni. ó dà. láì sá dọ̀rọ̀ throwback wọn fine ju present wọn lọ ṣé yàda. àṣìbí wọn ló fi fọ́tò hàn mí nígbà tí òun àti Paso àti Dayo Amusa tọ́jú ya fọ́tò papọ̀. ẹ Dayo Amusa náà sọ ń bẹ pé Paso ló ra fóònù fóònù pé nígbà tóun fi rọ́bà mú nu fóònù lẹ́yìn. n pẹ̀lẹ́ insta blog gbogbo tán ló máa mọ̀ sá. Ah, igi wedu ò ní ah, ah, eh, wọ́n luwa o. àtẹni igi wedu ẹ sẹ́ta àwọn gist dis ṣé wọn náà máa lọ gist dis. ah pẹ̀lẹ́ tuẹ̀ tuẹ̀ wo apa. current followers ni ẹ o. jọjọjọjọ eh, eh, torí Ọlọ́run i come in peace. ẹ ẹ ọmọ gbogbo logo. jẹ sọ o sì ní like débi pé bá a mọ̀ pé ọ̀nà ti débẹ̀ Eh. èmi náà tẹ̀lé ìwọ mọ́mú débẹ̀. wọ́n gbé tàbáyé yóò mú mi sọ́wọ́ ni. àti wàá jọ kọlùkọlù mbẹ. gbàgbàgbàgbà níbo lórí lé sí. ẹ ẹ ọ̀n sango ọ̀tá ni. ah tírafíkì mọ̀ wà ń bẹ ọ̀nà bí o sì dáa. Ah, ah èmi máa manage ni má time time ara mi ni. Eh, o ṣe sẹ́ta àwọn rafiu. ah báwo la ṣe fẹ́ end life. ibi tá a end sí gangan ni pé èmi ti ń bá a bá a bá ti lọ síbẹ̀ wọ́n máa bá a dọ́gbọ́n sí i ká má máa run tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ lọ́wọ́. ọba ọmọ tó ní níjà rẹ ọmọ ayé kí ni bọmọ lẹ lọ́wọ́ ọba tí bàmọ rẹ rò pé ẹ má jẹ lọ bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ kí ni kàtà ẹ fẹ́ gan kí lẹ fẹ́ kí n ṣe fún mi gan. wọ́n sì wàá sàlàyé kí n gbé wọn dé. ẹ̀yin awo sẹ́rí ẹ̀yin àgbà náà lẹ́bọ̀ ọ̀hún tí èèyàn bá wà ayé tí ò sówó lọ́wọ́ bí òkú lolúwa. kò sí dọ́dá tájé kò sí sẹ́ra ọ̀rẹ́ mi tó jókòó yìí ó sì ń bàjá débi pé ó sì ń bàjá débi pé a a a. mo rí lára yín ẹ wo bá mi mú wèmí bẹ́ẹ̀ tí ẹ ṣe wò mí o èmi ka ìwé òun ni ọ̀ka ṣẹ́rí bí òṣìṣẹ́ ń bè mí drag style ń lò òsì kọ́lé tí òun ni tẹ bá rí bó ṣe jókòó yìí kò lè fi náà yín lóúnjẹ lábẹ́ aṣọ kò kàn yín lè sí i hàn. wá sí ìṣòro tèmi ló bá wà bínú àbí tọ̀dọ̀ tiẹ̀. ẹyin ibi tèmi ló fi bá wọlé. ẹja kúkú sọ gangan ṣe rí àwa méjèèjì bá ti wà ajílẹ̀ fẹ́. ẹ ẹ ti gbà á. ọ̀hún ẹran ọmọ aṣẹ́gilájẹ́ ìwòye ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbègbè kan ọ̀gbègbè kan tó gorí ìrókò tí ń pajé tantantan lọ́rùn mi ládá lọ́jọ́ kìnìún àná kíkan lẹ fẹ́ kí n ṣe fún igan. ẹ àjọ ajé ògangan la fẹ́ torí pé a ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n sì ní ọgbà ẹ wo kò ṣiṣẹ́ lówó iṣẹ́ kọ́ lówó ayé ò lé o fẹ́ni tó mọ̀wé o torí ẹni tó bá mọ̀wé wọ́n lò ní Barnabas o. Barnabas kí ló ẹ ṣe bí wọ́n ti sọ́nù. ẹ wo ẹ wo ẹ wo Eh, eh, n tí wọn ó ṣe fún yín wà àmọ́ kinní kan ni torí bẹ́yìn ọba ṣètò ajé wọn lówó là á fi péré owó hmm. ọlà ńlá fi dìnà ọlà. ẹ ẹ lóòótọ́ ni àwa náà mọ̀ pé owó lè yàn fún owó kọ́ra kéèyàn fẹ́ sòwò náà owó sálẹ̀ yàn ó fi ra kan àwọn sẹ́rí àwa bá ṣe wà yìí ẹ gẹ́gẹ́ bá ṣe ń wí èkúté ṣọ́ọ̀ṣì tálíkà jù wá lọ ah. àbúrò àwa sì la tálíkà jù èkúté ṣọ́ọ̀ṣì lọ orí mi tẹ̀ ti ń dàrú kò sí a ní àbí àmọ iye tí wọn fẹ́ gbà àbí tí wọn lówó lọ́wọ́. kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ gba one thousand. Ah, màá lọ fi kábíyèsí ni níwájú. ẹ bá mi ẹ dákun èló ni owó tá à ń sọ̀rọ̀ pa ẹ̀. owó kékeré ni ah, owó jàkàwó jẹ̀kọ́ ni èló lẹ̀ fi ṣe gbogbo ẹ̀ gbogbo ohun tá à ń sọ yìí kò ju bí ogún ẹgbẹ̀rún twenty thousand ah, twenty thousand péré ni. twenty thousand nígbà tẹ́ dákọ̀ twenty million ni a sọ pé sẹ́ máa twenty tábà ní twenty thousand bá ṣe wáyé tábà ní twenty thousand bá ṣe wáyé à ń lọ dànù. Ah. tààrà jíjẹ sílé tààrà mú un sí. àbíkà tiẹ̀ ló ta ajansare wo. òkèlè ah, òkèlè torí pọ́mọ ìjẹ́wọ́ mọ̀ ni ah. bí wọ́n bá sí fara àtà oníye tí wọ́n gbà. ẹ kò wá sówó lẹ̀ báyìí ni. ẹ ọ dà ẹ ẹ ẹ mọ̀kàn tèmi rò irú nǹkan báyìí sẹ́wọ̀n wọ́n máa ń ya owó kò sí nǹkan tí wọ́n ń ya wọ́n máa ń ya tripod wọ́n máa ń ya lens ẹ ẹ ẹ yá wa ní oògùn yẹn sẹ́yìn tẹ́ bá yá wa lóògùn yẹn tí àwa bá ti lò tó bá ti jẹ́ tá a bá ti lówó àwa fún yín lówó padà. àtẹ̀wò. ah àbá àwọn màmá jù. láìsí mánikín. Ah, ṣé mánikín nǹkan máa ṣẹ́jú ni láìsí lè tán fún bátìrì sí. òkèlè òkèlè òkèlè sọmọ kí mo mọ̀ ọ́ dáadáa. bẹ́ẹ̀ni. mo mọ̀ pé irun mú lowó ẹ̀ kì í ṣe é fàtú lọ́wọ́ ẹ̀ o. Ah, ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó kan pa bàbá. ẹ bẹ́ẹ̀ bá ti káìpẹ́ ẹ̀ tí ì ṣe tán nù ah. ẹ ti fẹ́ kí òsìtọ́ tẹ̀lé ń débì kó tẹ̀lé ń padà sí. ẹ máa lọ ẹ máa lọ. bóyá njọ́ta bá rú bóyá njọ́ta bá rú a padà wá. ẹ wò bá mi mo jà sí a bèrè a yẹn mọ múrí awó wálé ni. ọ̀dà. bá mi aṣọ funfun ojú òní tì yín. àṣẹ ẹ torí pásọ yín funfun ẹ jẹ́ kí inú yín funfun sí a hmm. ṣé tẹ bá ṣe dáadáa sí a àwa náà ó gbé yín débẹ̀. ẹ wo ọ̀rẹ́ òkèlè hmm. tí wọn ò bá ṣe nǹkan kan tí wọn ò bá dáwọ́lé nǹkan kan bí fún yín torí tiẹ̀ ni o. bá a bẹ ṣe nítorí mo mọ̀ tẹ́lẹ̀ òkèlè tẹ́jọ́ wáyé mo mọ̀ dáadáa. Hmm, báwo ni dọ́kun. ẹ torí pé wọ́n kàwé níyàn bá sì kàwé yóò dàbí pé mo ní làákàyè. kọ̀gbọ́ ló ná ìwé olórí burúkú tó sọ́kàn fẹ́ bọ̀ wáṣẹ́ lọ́dọ̀ àwọn ọ̀run wọ̀nyí. ẹ wò ẹ wò ẹ wò mo ní iṣẹ́ kan bí hmm. iṣẹ́ oníṣẹ́ ni ah. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wàyí náà èèyàn mi ní òkèlè eh, eh bá a bá tijú àgbàdo àti tijú yangan tí ó dùn ó fi ṣẹ́ òun ó fi bùn ẹ́ láṣìírí nítorí pé ọ̀dà lójú dáadáa àmọ́ kinní kan ni o Òkèlè hmm, bẹ́ẹ̀ bá ti lo iṣẹ́ tó bá ti rí bẹ́ẹ̀ hmm. òun ni kẹ́ wá san ẹ̀jẹ̀ yín o èmi ni màá sanwó. àwọn mi sára abara mo rí jẹ bó bá ti ń ṣẹlẹ̀ báyìí làwọn náà ti ṣẹ̀ sọ́dọ̀ yín. má mi mú fàájà. ọ̀dà kò sí wàhálà hmm. kò sí wàhálà àwọn náà sọ pé aṣọ aláṣọ lọ̀gá ń dàbúra. àyẹ̀sọ oníṣẹ́ ni ká fi gbádùn ara wa. kí ni ìlọ́wọ́ mi. kí ni ìnùjú ni à ń kìlè lé. à ń ká síìfù nù wọn. ẹni gbogbo ṣe funfun ni. Hmm. ẹ wà wá ọmọbìnrin kan tẹ bá ti rí ọmọbìnrin ẹ rí dájú pé ẹ bá alájọṣepọ̀ tẹ bá ti bá alájọṣepọ̀ tán àkásìkò ẹ kàn fi nu ojú ara rẹ hmm. bẹ́ẹ̀ láti fi nu ojú ara rẹ iṣẹ́ ti tán nù ẹ máa mú ìbọn ẹ máa pa ẹ máa mú ìbọn wá fún mi ẹ dá padà wá fún mi èmi ọ parí iṣẹ́ tó kù. àmì ah, ẹ sọ̀rọ̀ bí ẹni pa fẹ́ lọ náà gan mọ́ ń ta àti ipò ọmọ tá a bá sún ọmọ rọrùn àbí ṣé ká kúkú ló yàwó lé. inú ọ̀rọ̀ òsì wo nu ìyàwó lè ta ni. Madina ìyàwó rẹ. so gbádùn báyìí ìwé sì máa sọ̀rọ̀ bí ẹni tí ò ní làkàyè. ẹ wo ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ jàre. ẹ wo ẹ wo ibi tí mo bá ń dé yìí ló dáa ọ̀rẹ́ yìí sunkún ọ̀rẹ́ kó bá sunkún ọgbó ah, ṣé ẹ tún ní lóbìnrin ẹ bá lóbìnrin ẹ bá mú ọba mú kọ́dà. a máa rí ọ̀nà tá a gbà rí ọ̀dọ̀ inú láti lè béèrè ṣe mọ̀ pé àwa fúnra wa bá ti wà ẹ àlelùyàwó lé wa torí nǹkan tí èèyàn bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ máa ń ní repercussion tá bá jẹ́ pé obìnrin mi là fẹ́ lò báwo la ṣe fẹ́ sábà sọ fún pé ọmọ tẹ̀lé wa o àfẹ́ lọ fọ́ ọ lẹ́nu o ọ̀nà tá a gbà rí ọ̀dọ̀ inú láti lè béèrè torí kọ́ mọ̀dé pé àwa kọ́ mọ́lẹ̀. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀rọ̀ ẹ yé mi mò ń mẹyẹ bọ̀ lápò tẹ́lẹ̀ ni ìwọ lọ jẹun bóyá dúdú ni bóyá funfun ni ò tí jẹun mo jáde tán. ẹmu káàdì ẹmu káàdì kó tó kú sápò yìí. òun lọ́ fà ń fún ni èyí ò sì kú sípò àná. a ó fẹ́ pọ̀ kú sí. ẹ̀yìn tí o wá róbìn rẹ̀. akéré bí òṣàlẹ̀ òṣàlẹ̀ òṣàlẹ̀ òṣàlẹ̀ nǹkan tẹ́ ń wò lọ́wọ́ mi. ó kéré ṣùgbọ́n òṣàlẹ̀. ẹ wo bó ṣe wà yìí ìwọ mọ́wọ́ àlàáfíà ìwà ọwọ́ àlàáfíà ló fi sí ọwọ́ àdá padà sọ́wọ́ ọ̀tún rẹ. ẹ bá mi fún un ojú. ìwé èmi ti mú kàn dání. mú pọ̀. Ah, ah, kí ni sọ mọ bá wo gbóno mọ bá wo gbóno. ṣé ẹ̀rù tún ń bọ̀ láti gbò kàní ah, tẹ́ bó. sọ́wọ́n bá wo lẹ́nu. ìwọ bá mi ìlú ìlú awo fún. ẹ̀rù tún ń bọ̀ láti gbò kàní tẹ́ bó rí pé inú gbàmù tí mo gbà gbà mí náà ọ̀fẹ́ darí. bàá fẹ́ ojú ajé ò tí ì pọn yín. ó kò tó wà tí ń dá padà. ẹ má dá padà ẹ má dá irọ́ irọ́. ẹ̀rù ló bà mí bà mí. kò sí kankan ẹ fún. ara yín ò balẹ̀. ọ̀ya gbà fọwọ́ àlàáfíà gbà kọ́ wa fi sọ́wọ́ ọwọ́ ọ̀tún rẹ̀. ó ti dòónù ah! ṣé wàá rí bó ṣe wà ó ti dòòṣà lọ́wọ́ rẹ̀ kókòrò kóbìnrin ọba àfi gbàǹdì ọba àfi gbà lára ọba àfàmú kò fi ṣe ń kọ́kọ́ lọ́rùn báyìí kò ní sọ̀rọ̀ àbí òkú yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ òkú yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tán tẹ fi yankasi fún ọwọ́ yín tẹ fi nojú ara rẹ̀ ẹ mọ̀ mú bọ̀ ìyókù ẹ fi lẹ̀ fún mi. ó ti dà ẹ dá mi. òkèlè òkèlè bójú bá jẹ ju kó mọ jẹ o nítorí mo ti kìláwo fún ẹ mọ kì fún mi ní kí ọgbẹ̀rí o. ẹ ẹ ẹ yẹn má wọlé o ti yẹ wa ẹ dá mi lọ. Ọ̀kẹ́lẹ̀ kó o tó dìde. o ti yọ. o ti yọ o ti dàgbọ́. àti jẹ́nìyàn kẹrẹ mi kọ́ àti lówó rọrùn. bó ṣe dé nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. bọ́ọ̀ bá lè ṣe sùúrù ọ̀ lówó torí orí owó lọ yàn wá bẹ́ẹ̀ ni. <laughs> bàbá bí mo ṣe máa ń gbọ́ ọ̀kan tẹ̀ sọ àìmọye ìgbà ni mo ti gbọ́ lọ́pọ̀lọpọ̀ síbẹ̀ ojú kan náà mo wà ẹ bá ń gbọ́gbọ́n dá sọ́wọ́ mi má wò mí bàbá kẹ́tẹ́ bá wo ọ̀rẹ́ mi tójú ebí fún mi ó fọwọ́ ẹ̀ sọ̀yà pé kì í bàtì ni gbogbo ìròyìn tí mo sì ń gbọ́ lọ́tún lọ́sìn náà fi mí lọ́kàn balẹ̀ pé tèmi náà bá dé bílò tó lòótọ́ iṣẹ́ ara mi yóò gbọ̀nù. Ah. <laughs> elédùn àná iṣẹ́ àwọn ọ̀run máa lẹ́nu. Hmm. ẹjọ́ lò yín fèmí náà. Ah. Hmm. ọ̀sáfẹ́ lówó kíákíá. bẹ́ẹ̀ni bàbá. ojú ń kọ́ ọ. torí pé ẹni tí ò lówó láyé ayé asán ló wà ẹni tí ò lówó bàbá ìyàwó rẹ̀ ó di ìyàwó ìyàwó ọmọ rẹ̀ ó dọmọ lọ́mọ hmm. kódà yóò ṣẹ̀rú ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe wò mí mo ti di ìyàwó lọ́lẹ́ o ìyàwó mi sì lọ́kọ̀ ẹnu mi ò tọrọ mọ́ bàbá mo fẹ́ lówó hmm. kí wọ́n fowó fẹ́ lákìrò ṣayé mi wọ́n gọkọ̀ tó dáa ìyá ètò o. Hmm. ọlọ́run fẹ́ ní kíákíá. bẹ́ẹ̀ ni bàbá owó níná. Hmm. ọ̀dà ohun tó ṣèrè ó kéré gan sọ́rí bọ́ bá ti jáde lọ́dọ̀ mi ní àyè bọ́ bá ti ń lọ obìnrin kóbìnrin tó o bá rí tọkọ rẹ fà sí gbé mo lọ lé hmm. lónìí o lé mi rí dájú pé ọba ṣeré o. bàbá ẹ lóbìnrin kóbìnrin tọkọ mi bá fà sí. tó o bá pàdé bó bá ti kó ní ẹ̀yìn. kí n gbé hmm. ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan hmm. mo níyàwó nílé i'm a married man. <laughs> bọ́ọ̀fẹ́ ló. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ìwọ tẹ̀lé ohun tí mo wí. tẹ̀lé. ó ti ń bàbá aláti ah, ah. ṣe mi máa ti ṣàbí ah, ẹ wá máa mú bóyá kí n kò tí màá fi ra wọ́ àbí ọṣẹ tí mo lè fi fọjú tí màá fi lè dóbìnrin wọn. ọ̀dà nǹkan kan mọ̀ jẹ́ kí gbàgbọ́ rẹ̀ mọ́ ọ láadáa hmm. mọ́ ọ lọ mọ́ ọ lọ bí mo ti wí mọ́ ọ lọ ìwọ rí i dájú pé o ṣe ohun tí mo ní kó ṣe àti bébì ọ̀la gbé wà ọ̀ẹ̀dá sáré o. ó dàbọ̀ owó dá lóòótọ́ mú hmm. jésù wọn láwùjọ. ẹ̀jẹ̀ sí bàbá yìí ṣe tán ìkanra ló bá dé ni. bàbá tí ò dá kankan wọn lè máa lọ ibo ni kí n máa lọ nísìnyí kí máa lọ máa pàdé yẹn kan ìsádùn ìsọ́fọ̀ ìfọ̀bùlọ́ṣẹ òfin nìkan ṣé tí mo bá sọ́dọ̀ wọn ni àwọn akúnrin ẹsẹ̀ mi ni o tí màá fi rẹ́ tó ní confam lọ́wọ́ pé bàbá eléyìí yóò dà pé bàbá ìkan ni ó ń gámbò ni bàbá eléyìí yóò dà kan ní wọn lọ àpàdé yìí bá mo fẹ́ lọ ní wọn wàhálà ayé ní ipò ẹ̀rí bí adélé ayé wàá bá ti wà ní ìhò tíjẹ rẹ̀ ń bò káyẹ̀fì rẹ̀ ọ́ tíjẹ rẹ̀ ń bò ẹni máa borí oògùn láyé aláàgọ́. ọlọmọdé aṣọ mi gbé ìrìn pọ̀. ṣé àdúgbò ta wà yìí gan-an kò sí èèyàn kankan bẹ̀ ni. ó jọ bí ẹni pé gbogbo ọmọ eh, àdúgbò ti lọ sẹ̀ scotch. ee ee ní tí mo rí orí o. wàhálà ìmúrí. ọ mọ tó ṣẹlẹ̀ já sí ìgbà tá a rìn lọ́tọ̀ọ̀tọ̀ èmi kàn sí ìgbà tó jẹ́ pé mi fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́. Ah, ọ̀nà ìjọ ẹ̀ka. ẹ má bínú ẹ pẹ̀lẹ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé. ẹ ẹ jọ mo ti rìn káàkiri ládùúgbò yìí látàárọ̀ mo lọ sí nọ́mbà one gba nọ́mbà one gba díẹ̀ kó ni ó ti rí ó ṣe rẹ níbo ló ti jó yìí. sójó yìí lọ́sùn ni. Ah! oyè ni mò ń wò nídìí wọn yìí ah! sáwóró dẹnu. ayin láì ṣe àkọ́bí túnlé kẹlá nínú. mo béèrè question lọ́wọ́ ẹni tí o mọ̀ nǹkan tó ah, báwo la ti wá fẹ́ ṣe tabatúnika padà báyìí ọ̀nà bí ló ti ń bọ̀. ṣé àwọn ẹni tó ní adúrú lẹ̀kẹ̀ di ṣé yóò jẹ sá. yóò jẹ jáma lọ ọ mọ nǹkan tó ṣẹlẹ̀ eh. a máa play along ni. Eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé eh, olórí burúkú ni sẹ́sì ah. àwọn náà padà bá tíkẹ́ẹ̀tì mi jẹ́ ah. you score one then equalize àbí àbí wọn náà orí orí pé ah. òun ò sọ̀rọ̀ <laughs> ó dà pé tíkẹ́ẹ̀tì tiẹ̀ náà ti bàjẹ́ ni. <laughs> Mm. ọlọ́run ni mo jẹ̀dí lé ni irun ọ̀dẹ́ bíi pé tripod rẹ̀ ó yẹ dànù masking tape ló padà máa fi mú gbẹ̀yìn. ti kíá Ah olùsísọ amújẹdí ni. àtẹkọ hello hello ṣé ó sojú ìgbà tó bá dà kó tó dà ní. má ti dé o ibi tó dé o sọfẹ ló bẹ tán ni. ọ̀pọ̀ kí ni wèrè ṣé bá ṣe máa ń dà ní máa bóyá san oorun wèrè ṣe lé. kó bẹ́ẹ̀ mo kúkú mọ̀ pé bọ́yọ̀yọ̀ lèmi náà fẹ́ wá sí bẹ́ẹ̀ dìde dìde dìde. fúre kó ah ọ̀nà ó ti bá nǹkan jẹ́ o àti bá kótó àkọjọ. ẹyìn mi máa ń lò bẹ èmi ò dá àtàbàṣà àti kínní. ẹ wo mo máa sọ àwọn èèyàn. ṣé mi ò ní ni títí tí ó tó tètè. ẹ apá ibi ṣe wá yọ báyìí. èyí ṣe bí mo dá lásì. Hmm, ah, àbíọ̀nà express Ìbàdàn hmm, hmm, ó ní kí n dà kí n tó dà ó lóun fẹ́ dà kí n tó dà bá a múfìlà mi dání. apá kí ni ọmọ yìí jí o lẹ́kẹ́ sí wọ́rọ́ wọ́rọ́ wọ́n bá tọ̀. Apa mọ̀ pẹ́tọ̀? Láì ṣe làtín. Pẹ́tọ̀. Mo ti tọ̀. Dìde dákúta rẹ̀ ti tọ̀. Apá mo ti tọ̀. Ẹyin dìde kó nu tó nù. Rita. Ọmọ ah, wèrè gbé mi débi. Ah, Sàásù virus ni. Wọ́n láwọn èèyàn wà. Ìyẹn tó ní kọjá lọ jàre. Ah, àbí kí sáyé ṣe tún sọ. Àbí kí mo fẹ́ sáyé lọ́wọ́ kan sí ni ayé ṣe ìwọ́n ti ló ti dìrẹ́ sí òòsà ọ̀rọ̀ tó máa ṣe túnṣọ̀ lórí ìrántí òòsà lóhun tó nù kò sẹ́nìbọ̀dì tó ń bọ̀ ibi tó ju fìlà sí tó wá tẹ̀bẹ́ mi fa wàhálà tó bá ti dé èmi ò fowó rọ́nu wọn àmọ́ fìlà tiẹ̀ orí adé adé orí ọ̀kẹ́ báyìí wọ́n máa ṣe ń tó fẹ́ ṣe ṣe ń tó fẹ́ ṣe. ṣé bí wọ́n sọ pé ká fọ̀fọ̀ kankan sí. àlásán ni lẹ́ẹ̀mẹ́ta ìjà àti ẹ ti sápòjú ní. yíyí jẹ́ mọ́ àlájọ ń lò. mo ti rí bọ̀. fọ́nfà yọ̀ ṣé fẹ́ fi ni tó rò ni ó ti ó ti bá gbogbo ẹ̀ jẹ́. ẹ bá wo ìbọn tó wà níbẹ̀ ni pé tẹ̀ bá ti fi nu ojú ara obìnrin náà tán hmm. ẹ mọ̀ mú bọ̀ wá sọ́dọ̀ mi àmọ́ ẹ mẹ́jẹ̀ kápá nǹkan kan kan. ẹ jẹ́rìí sọ́jọ́ mẹ́sẹ̀sán ni àbó bá gangan kí ni wọ́n fà á já o ti fà bẹ̀ já. látàárọ̀ ẹ ah wo excuse me mo feel pé mo fẹ́ no. òjijì ẹni o kò ṣe é sá fún ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn ọ́ ìmọ́lẹ̀ jù òkùnkùn lọ́hùn. ìyà ọ̀dà lóòótọ́ ìyà ọ̀dà ọ̀rọ̀ yìí wà lóògùnkùn ọ́ kí ló ń bẹ níbẹ̀ kó yẹ nìkan ká fọwọ́ lẹ́rán ká máa wòye tí jẹ́ rẹ̀ ń bò ọ̀rọ̀ yìí ọ́. ẹ tọ́ka sẹ́ni tó níṣòro kan tàbí ìkẹjọ ẹ tọ́ka tó wálé ayé ìdáná ìtumọ̀ wàhálà ayé ah, ah. ìtumọ̀ ṣe tí bàbá ní màá rí ni. Ah, ah, màmá. Ah. ilé ètò kọlà sóhùn. bàbá ní màá pàdé ẹnìkan bẹ́ẹ̀ ṣe tí màá pàdé náà rẹ̀. fine girl mama mọ̀ n bọ̀ náà jáde fine girl ló lọ. ẹ kú ọ lọ́jọ́ náà. owó ọmọbìnrin yìí. ṣé ǹdẹ mi ní ìmọ̀ ẹ̀mí mama ẹ kú ọ lọ́dọ̀ ọ̀nà náà àbí kan ṣe màmá yìí ni. ẹ wọlé wá ń tiẹ̀. mama ilẹ̀kùn ẹ̀yìn kọ́ ilẹ̀kùn wájú ṣé wọn máa ṣègbọ́ lórí yín. ẹ jọ jàre ẹ tó báwo ni ṣòro pẹ́ púpọ̀ mo tó dáa tó báyìí kí ló ń ṣe lóòrùn kí ló ń ṣe lóòrùn yẹn ṣé ẹ yọnu ṣe yé mọ̀ sí ẹ̀wọ̀ ọmọbìnrin ẹ̀ mọ̀ ń gbé ọlẹ̀ pàmọ̀ ni yẹ kù ọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀ ajá èmi lọ́ọ́ ṣe yọ sí èsì hàn ẹlẹ́dàá mi yìí mo ti dúró láti dájú lójó pa mí yorùn pa mí ìwọ nu ọlọ́run ń bọ̀ ayín lé kóòtù ọlọ́run lọ́wọ́ ẹ̀sẹ̀jọ́ yìí mo lè dá ń bọ̀ ayín lé kóòtù ọlọ́run lọ́wọ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ amúmi yẹ̀yẹ́ amúmi ṣe yẹ̀yẹ́ ọlọ́run jẹ́mi náà rọ́kọ̀ mi rọ́kọ̀ tèmi o. <laughs> tẹ́mẹ̀sẹ̀ adúró gan sí ire ọlọ́run mi o yóò túbọ̀ ẹ̀kọ́ lọ́n jẹ́ ẹgbẹ́ mi. ká tó gbé ìgbésẹ̀ ọ̀hún ká jinlẹ̀ dáadáa ni ká gbé ìgbésẹ̀ ọ̀hún ká rẹ̀ ọ̀la o. ṣé ibẹ̀ náà la wà yìí àbí. ká má máa run ẹ wò bẹ́ẹ̀ kí bá mi ṣílẹ̀kùn ilẹ̀kùn yóò ṣí o. ká fi bọ̀lá jẹ́ òye ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù mo máa láìka àwọn rooms ní. mo láìka àwọn rooms. hotel yẹn náà dẹ̀ ókè o. Baby, you know, we Hello, Sisi. Sure, Papa. Oh, okay, sir. Ah, mo fẹ́ rúùmù. Short. One thousand lálejò òwe sẹ́ẹ̀rí ìgbòho. wọn kì í ti bí mi ìwọ náà pẹ̀lú ìlà sir thank you sir. gbàbí má gbàbẹ̀ yẹn gbàbẹ̀ má gbàbí kẹ́ni má má sọnù mà ní ẹ̀rọ ayé ọ̀rọ̀ yìí mà lágbára ẹ̀ dákun ta Ah. ṣẹ́ẹ̀lì pé ó lọ díẹ̀ wọ́n tún ní jagajaga kankan ó ti máa lára bọ̀ ṣé bí yóò ṣàpàdé ṣe. Ah, bàbá kò bá yàrá wọn náìsì mo fẹ́ fẹ́ déédéé mi o eh. mo fẹ́ràn yẹn bí mo ṣe ní báyìí bí pé mi ìrọ́bìnrin rẹ ló ṣe ṣe mí ah. eh, mo lè fẹ́ fẹ́ yẹn ìtọ́wò la máa dùn ọbẹ̀ kátẹ kọ́kọ́ mi nara wa náà kò sí nǹkan bá ń ṣe náà bá. Ah, kò sí problem. Túnjí ọmọ àṣàbí ó fẹ́ dolówó. sọ́rí bọ́ bá ti jáde lọ́dọ̀ mi ní àyè bọ́ bá ti ń lọ obìnrin kóbìnrin tó o bá rí gbé. ó ti dọ̀dọ̀ pé òdolówó torí pé o tiẹ̀ fojú kàn mí lónìí wàá dolówó ayé á gbọ́ ọ̀ràn á mọ̀ nítorí ọjọ́ tí lẹ́kẹ̀lẹ́kẹ̀ bá fi ojú kan ẹ fún ìjọ náà ni ayé rẹ̀ ń gún ó ti mọ̀ mí lónìí o wàá di olówó e àmọ́ kíní kan ni wàá ṣe fún mi. kí ni màá ṣe màá ṣe màá ṣe. wàá gbé mi lọlé a ó jọ máa gbé e títí wàá fi di olówó. ìyẹn lè fi bọ̀rọ̀ jẹ́ ẹ̀ tí bá délé ibo ma ni mo ti rí ìyẹn tó tẹ̀lé mi wálé kẹ́ni bá wo yàrá kan lèmi àti ìyàwó mi ń lò tí ò tẹ̀ sáyè kankan bó ma gbé pamọ́ sí àfi pé abáru jẹnẹrétọ̀ o. mo mọ màá sọra mi sínú báàgì wàá gbé mi lọlé tó bá ti wá di olówó tí o ti kọ́ ilé ńlá wàá fi mí pamọ́ sínú yàrá kan. àti lówó rọrùn o àti jẹ́nìyàn kẹ̀rẹ́ mi kọ́ àti lówó rọrùn o àti débi ọ̀la. ṣé bí wàá ti ẹ̀dẹ̀ gbé fóònù wọ́n dé bá mi sọ̀rọ̀. owó dá lóòótọ́ fún jésù wọn láwùjọ. lóòrù yìí ó ní time ti lọ ẹ. díà má bínú jàre wo mo ti fẹ́ délé tán ní ìjẹun dékọ̀ lẹ̀ mọ́ mo rí bó ṣe ń pè mí ìbọn mo pé mo ti fẹ́ délé tán kí n má fi máa wéṣí kẹ́ni tí ó sì. báwo wá ẹni tí wọn. ọlọ́run ṣe everything wa ok. gbogbo ẹ ti bọ́ sí. o ti bọ́ sí mo ti wà all set ká máa jó ká máa yọ̀ ni. irọ́ ni. Ah, a ti gbèsè ayọ̀ rẹ ni. olóhùn ṣeun. olóhùn ṣeun. Eh. n tó jẹ́ kí n pẹ́ náà nìyẹn. mo ló ti wá rẹ́rù. Eh, ṣé báàgì eh, àwọn dọ́kúmẹ̀ntì tí màmá ṣàlàyé fún ẹ lẹ́tà oh, já wọlé oh, so ṣáà ṣoúnjẹ tí mo lè jẹ gbogbo nǹkan ti wà òkè. má bínú jàre. òjijì ẹni o kò ṣe é sá fún ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn ọ́ ìmọ́lẹ̀ ju òkùnkùn lọ o. ìyà ò dá lóòótọ́ ìyà ò dá ọ̀rọ̀ yìí wà lóòkùnkùn ọ́ kí ló ń bẹ níbẹ̀ kó yẹ nìkan ká fọwọ́ lẹ́rán ká máa wòye tí ń jẹ rẹ́ǹbò ọ̀rọ̀ yìí ga. Ah, báwo ni. ẹ kú rìn. ọ̀gá ọ̀gá ah, báwo ni sọ àpá ah, ìyá nǹkan ẹ kú sábàtà rẹ kò sí kékeré jẹ́ lóhùn. àtọ̀ ọlọ́run ṣe báwo ni. ẹ báwo ni sóde dùn. ẹ wo a máa ní ìjẹjọ rẹ. kí ó yọ kí ni ṣáájú iṣẹ́ wa papọ̀ ni ẹ wo ẹni dá sí nǹkan tí ó kàn yín o. Uncle Ben, Shewa, ẹ káàbọ̀, ọkọ mi. Very well, thank you. Ẹ káàbọ̀. Ìpẹ̀lẹ́. Ah, ẹgbẹ́ díẹ̀ o. traffic ni ó ti pọ̀ jù. ọkọ jama ẹ dúró mo ti bá yín sóúnjẹ sílẹ̀ sókè lè jẹun. bá ah, mi gbé bàgẹ́. ẹ yàrá yàrá pàdé freshen up mọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìyá ṣé màá wà bọ ilé náà kò tẹ wá fẹ́ ṣìnà. tàlẹ́ni tó wálé ayé ìlànà ẹni ṣùgbọ́n wàhálà ayé yìí pọ̀ ẹ̀rí bí adélé ayé wàá bá ti wà ní. bí orí bíbá ṣiṣẹ́ lájùlé ọ̀run orítútù àsìkórè rẹ̀ lóde ayé tó tó tẹ̀ràn àpò ṣàṣà mọ̀rá kì í gbẹ afẹ́fẹ́ ajé o ó yá ta ṣàṣà kó wá gbé e wá fún mi ọlátúnjí ọmọ àṣàbí ẹ̀fún fúlẹ̀lẹ̀ ó yá ta ṣàṣà kó lọ kọ́ ọ̀là fún mi ọlátúnjí ọmọ àṣàbí lónìí o oṣù káàdé o ó yá lọ gbé e tèmi wá fún mi. àṣẹ. ìfìlẹ̀ mi ṣe gbogbo àti wá mi rí ìtàkùn lámóbì o ọ̀rọ̀ yìí gbẹ̀sọ̀ ó gba sùúrù o. Ah, bébì ìtàkùn tó tí mo rò pé dubai yẹn ọjọ́ sọ́dún ẹ̀ ń lẹ́nu. àti ní plan fún ọ̀rọ̀ yìí ìbánu ọdẹ. pẹ́ tí mo dé sáà mo ti rí ah, ah. mọ́tò yín ta bọ́ mi fẹ́ disturb mi ó sọ pé wà ráǹdì náà. ó ti fẹsẹ̀ gbálẹ̀ lọ́kẹ́ tó dé yẹn mo ti mọ̀ pé ó máa ti padà. bó ṣe ń dàgbò mò ń gbọ́ gbogbo club tẹ wá ti ń dorí mẹ́kà kiri gbogbo ẹ̀ mò o. ṣé wọ́n ti máa lọ ní ẹ̀sà. mo ti fẹ́ máa lọ ní ẹ̀ mo ti wà mí látẹ̀kọ̀. mo ti ń gbé ẹ̀ máa sún bẹ̀rẹ̀ sà. wọ́n ti mọ̀ gbà tí màá wà bí àbí bébì. ó padà bọ̀. ó ti yé mi yẹ́sà ó eh, wà náà ó eh, wà náà beneficiary mi ṣé zenith ẹni kì í ṣe tàbí you know okay. Um, for the weekend mo ti ṣe two hundred say. Ah, ṣáṣe ìwọ jẹjẹ o ah, baby eh, ọ̀rọ̀ ti Dubai tá à ń sọ lọ yẹn o ṣe sọ di ending ṣé kò ti yá next week ṣé kò ti yá ju. Ah, kí ló tún kù ooo. jàmbá jíjà. kì í sìn ọmọ pẹ́. àǹtí mi mo gbọ́pẹ́ mo gbọ́pẹ́ mo gbọ́pẹ́. Ah! ọgbẹ́ni fún mi ṣe mi kò sí wèrè ó yá yá yá mo dúró. Ah, ṣòro tí ẹ pé tó ṣe wọlé gan-an kò tí tó nǹkan tí tó wà lọ́pọ̀lọ́ mi tí mo fẹ́ fi ṣe mo tún fẹ́ wá gbà lọ́wọ́ èyí tí wọ́n lára èyí tí wọ́n kó fún yín yẹn nìyà. kò yé mi kó fún mi nu owó tí wọ́n fún ẹ nítorí tèmi ó wá sọ pé kò yé mi ó ní pé. àǹtí mi máa calm down now. Oh. mo sísá mi ẹni sùúrù ṣe kò yé yín mm. owó yẹn gan kó tó wọlé mo ti mọ̀ kẹ́mi fẹ́ fowó ṣe. Eh ẹ nà ṣe ká filẹ̀ bẹ́yìn. in fact mo tún fẹ́ wá gbà wọ̀ yín kankan ni lórí alẹ́. mo ní fifty k o. Ah, ah. mi ò fẹ́ gbọ́ sista mi mo ní fifty k. sista mi má ṣe bẹ́yẹn ẹ eh, lè ṣe bẹ́yẹn náà. sílẹ̀ mi lówó ọ̀ kò bá bẹ̀rù kọ̀ lọ́mọ. mi ò gbé eléyìí tí mo wà mí bàgbẹ́ kò tí kàǹkà tí mo fẹ́ fi ṣe náà ó yẹ kí ẹ understand as normal big boy in town. mo fẹ́ wá bá mi bẹ̀. àǹtí mi má ṣe bẹ́yẹn náà. alẹ́ mi mọ̀ kó ní ah this my wọ́n bá da alẹ́ jẹ́ kí n pè jẹ́ kí n pè jàmú ẹ̀hìn. ọ̀nà tólúkálukú máa gbà fi lọ́lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyànmọ́ ògbógun orílẹ̀ lẹ́jọ́ máa jayé bó ti wù ẹ́ ẹni iṣẹ́ wù ẹ́ pé kó náà wá orí ọlọ́lá yìí wù kele. ṣé wàá pa. mo wà ókè pẹ̀lú. ìyá mi ṣé wàá pa ẹ kọjá mẹ́ta. baby báwo ló dé ṣé kò wá stressful. ọkùn tó jí ẹ kú tọ́jú ọ̀rẹ́ mi ẹ ṣe gan wọn yá máa ròkè ṣé ẹ rí tó bá pẹ́ wá níbi tá a ti ń bọ̀ yìí tẹ́ bá polówó ṣe kí ọ̀rẹ́ mi tó ń kí mẹ́sàn-án mẹ́wàá tó ń dárúkọ yín ẹ̀wẹ̀ ṣe gan ni. bébì wọ́n ní kó máa dúpẹ́ lọ́wọ́ mi kí n máa dúpẹ́ pé díútì mi ni mò ń ṣe lórí ìyàwó mi. Ah! òótọ́ ni náà bọ̀ ẹ ṣe èèyàn tó bá ṣe ẹja dúpẹ́ ìtọ́jú ọ̀rẹ́ ni inú mi dẹ̀ ń dùn. ẹ wo àǹtí mi ṣe àmọ́ tí màá sọ fún yín eh, kẹ́lẹ́ mọ̀ pé ó wà lẹ́bi yẹ̀pẹ́ ni o àbí díẹ̀ ah! Ah, kẹ́ tó lọ máa gbà kánà bá yín eh, mo dẹ̀ máa ṣe at least eh, tí o bá tẹ̀ tó yín tẹ̀ náà lọ́rẹ́ pàtí yẹn gbọ́n mo ẹ̀ ti máa náwó gan máa ṣe three hundred oh my god uh, ẹ ṣe gan ni o ah, a dúpẹ́ o ẹ ṣe gan more blessings, sir ẹ ṣe gan ni ah ẹ ṣe. baby uh, jẹ́ kí mi excuse me because mo mọ ní ladies talk ah. ìwà àti mama ẹ gist dada. Eh, thank you sir ẹ ṣe gan ni sir. dálẹ̀ mi wà lókè. ọ̀rẹ́ ṣé lóòótọ́ mo máa rà láti sìn ah, ọ̀rẹ́ mi ò ṣe ó ṣe mo jọ láàyè thank you darling abájọ ní gbogbo ọ̀nà everywhere tìjẹ́ rainbow tìjẹ́ rainbow àṣé ó ní kan táwọn èèyàn rí gbà. níta ń sìn àwọn èèyàn wọn ò ní understand irú ìyá tí mi ti bọ́kọ̀ mi jẹ tán hmm. ìwọ̀n nǹkan tó ń ṣe fún ẹ lọ́mọ máa rí oríṣiríṣi ìtukùtù náà máa máa tu níbi tẹ́ tí ń bọ̀ kò sẹ́nibodì tó rí. wọ́n ọ̀rẹ́ mi gbàgbé òṣì ara wọn lò sí wà ìwọ falẹ́ni tó bá wọlé ló lè ràn lọ. ń jẹ́ náà láàyè. Okay, thank you. mo dé ṣàṣàló mo bẹ́yìn yẹn ní àgbààgbà níbi tẹ́ ti ń jẹun ẹni ní ó jẹun mo ní mi ò lè dúró jẹun ẹni máa gbó oúnjẹ lọ oúnjẹ ọjọ́ kìíní àná rèé o ẹni tí má ti jẹ àjẹlówó ni kí n jẹ́ kí n lọ́lá kí n jẹ́ kí n di èèyàn pàtàkì láwùjọ kí n má ṣe ráhùn lówó láwùjọ àwọn ẹgbẹ́ mi ó dáṣà. ẹni ọlá ọba wa ń gbé jáde aládé ọlọ́kọ̀lọ́kọ̀lé yìí òfin ni má tó jù tó lágbára fọlájú music and films international ló gbé jáde aládé ọlọ́kọ̀ iṣẹ́ bàbá iṣẹ́ àwòtún òní ẹgbà bẹ́ẹ̀. Ah, sinimá titun aládé ọlọ́kọ̀ irú kọ́kọ́rọ́ wo ló gbà ilẹ̀kùn wo ló fi ṣí gbọ́dọ̀ ti rí àdúrà owó ìgbòho yìí báwo ló ṣe nínú mọ́tò ẹ̀ ti rí. torí ọlọ́run ọjọ́ ti ń lọ ọjọ́ ti ń lọ. sọ́tọ̀ ọ̀gbẹ́. tí ọkọ ẹ ò bá ti rí wọn náírà múlẹ̀ fún ẹ nínú ìyẹn ò fún ẹ láǹfààní láti máa rìnrìn kúrìn kiri títì bó o ṣe nǹkan ọkọ ẹ lè rò pé òun ṣe é bó ṣe ń wo èmi máa fi gbèsè yan gan ni sórí ọ̀dà akẹ́dọ̀ jẹ gbèsè tó o bá jẹ gbèsè ó ń gbèsè ọmọ àṣàdúrà fún ọ pé ọlọ́mọdé oko ọlọ́mọdé oko gbèsè máa jẹ́ mi ogún ni bó ṣe wà ìgbèsè tó máa jẹ́ ninety five. wo wo má da ló ń jàre tó bá di dọ̀rọ̀ fún ìbòjú máa lè ṣan tó máa lè ṣan nìyẹn. o èmi rèé o kí lẹ fẹ́ sọ. wàhálà inú yín bu ẹ rọrùn sa nígbà tẹ mẹ́nu tẹ yọ wájú mo lérò pé fẹ́ tọwọ́ bá kò báyìí tẹ́ kọ́wọ́ mi lé lọ́wọ́ ni. Ah! Um, just in case the money has a lot of ọtí gbélé ọtí kan ọ̀rọ̀ tí ò ṣeé sọ ní pìtìlà pìtìlà bá kú ọ̀rọ̀ lákàbìtì tí ò gbẹlẹ̀ ta ilé jì ló gbà ó di sóònù ẹ̀ kú àmúmọ́ra ẹni ó rò wọ́n ló fọwọ́ fọn náà ojú alátùpà báyìí lè ponú ẹ̀ ṣe dò tán ó lóun ò gbá horo òun ò gbá kọ̀rọ̀ ó fọ̀ọ̀sẹ̀ tipátipá ó dé tẹ̀sán kan ní gbẹgẹdẹ gbiná. Ah, monday monday àmọ́ ń dájọ́ kan five thousand. Sinima titun A blockbuster written and produced by Eniola Obanijesu. Oba One directed by Mohammed Lawal Kompo. Starring Rotimi Salami, Ojú Ògúnmọ́lá, Eniola Obanijesu, Abimbola Mayowa, Victoria Kọ́láwọlé, Faniyi Fadare àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinima titun yìí, Alade subtitled in English. Owó ìmọ̀ pọ̀ ọ̀nà ìṣèwòsàn fún kòkòtò tó báyìí ṣó gbogbo pics àti fídíò tó máa ń wọ̀ pé ah, ó ga o. ariwo kọ́ ni music torí yẹn mo ṣe ra ń jẹ láwọn fídíò yẹn díẹ̀díẹ̀ kó lè mọ̀ pé ó ti pọ̀ yẹ́yẹ́ ah, ah. èmi gan bìzàbìzà báyìí ni Túnjí has really really tried ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kí n pàdé ẹ̀ ọ̀rẹ́ mi ó ti pọ̀ lẹ́ẹ̀ báyìí. lẹ́nu tiẹ̀ ṣé wọ́n gbàgbé pàtó fi bọ̀bọ̀ yẹn pa èyí ọ̀gá rájù ẹ̀tẹ̀ fàkínì ọ̀gá tó ga. Ah, ọ̀gá mọ́ ó ti rọ̀. ó yà tẹ́lẹ̀ kan sí. ọ̀gá sí àtúmọ̀ sẹ́mọ̀ ni wáyà lá ní ẹ̀fà wáyà wáyà wáyà. sórí rẹ̀ burú. ó yà ọ̀gá. sórí rẹ̀ burú. fàkínì wọ́n lè jalè. ọ̀gá. wọ́n ti dẹ́gbẹ́ ọmọ jẹ yóò. kí ni gánà. ìkáyọ̀. ìyàwó mi. Ah, ah, ìkáyọ̀. wà á ń bí dọ́wọ́ à ń pè àwọn wa ni. fi tọ́wọ́ Fíkáyọ̀ èmi mò ń pè ẹ́ ah. aláyé ló ń pè ẹ́. ṣé ìwọ ló yà sínú one thousand naira ni. Ah. èmi mò ń pè ẹ́ kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. jọmọ fọlọ́run bẹ ṣé ìwọ ni wọ́n yà sínú one thousand. Ah. torí wọn sọ rẹ di èèyàn tó wà very very important. ẹ ẹ èmi mò ń pè ẹ́ who are you. mama aláyé tèmi ni bàbá olówó tèmi ni tó jẹ́ kí n máa jẹ́ kí n máa mu ọlọ́run tèmi lé lé iye ẹni mi forí balẹ̀ fún ẹ. jọ ṣó nọ́mà ó tí ẹ̀ nọ́mọ̀ náà torí mo ṣe ń wo ẹ̀ bórí ẹ̀ ṣe rí ojú ẹ tó ń dé ṣinṣin lórí ẹ̀ obviously ò gbádùn. bàbá o gbé fún sá ìbàdàn mọ̀jámọ̀já tó kára wájú lẹ́rú ni ìbàdàn lóòjò ìlú àjà ìlú ìbíkúnlẹ̀ olóògùn mọ́lá olóògùn kẹrin lójú olóògùn tíwálè. onígbà tó ṣé torí pé mo jẹ́ dábàá mi pé ọlọ́run má dà tọ́jú ọ sí tí àlùkò rà ń tọ́jú ẹ̀. Ah ọ̀gá ẹgbẹ́ débẹ̀ pé eléyìí ò ṣe ẹyọ kan náà ó tóbi twenty àkàwọ̀ pé dọ́là wà máa jókòó lé èyí ẹ. wọ́n máa wọ débẹ̀ ni kò má tà ó sì máa dájú báyìí lọ. ẹ̀yin méjèèjì ẹ ti craze iṣẹ́ yàn fọ́ tó ẹ tó yẹ kí n dúró kí n máa bá yín sọ̀rọ̀ wọn náà ìwọ ló jẹ̀bi náà ṣé o ti o ti jẹ́ káwọn wèrè máa sọ̀rọ̀ sí wa láyà sí. Ah, ah, fi káyọ̀ ṣé mi ni wèrè o ṣé tó pé mò ń wa mọ́tò kọ̀báṣà gangan ṣáà kì í ṣe èèyàn ni ìdíṣẹ́ ìlànà ọmọ nílò lẹ́nu ó ẹ̀jẹ̀ ni o ǹdẹ̀ máa tọ́jú ẹ o eh? wo ọlọ́run gbọ́ láti gbọ́ ọlọ́run ah, máa tọ́jú ẹ̀ nì jẹ́ mọ́ ọ. torí bó ṣe wà yìí o ah, ah. ẹyọ kan àkànwé pé káwọn mọ sùn lé ni ọmọ oṣù twenty la fún káwọn ọpọlẹ à ó sì gbọ́ pé kẹ́gbọ̀n mọ jẹun lọ kírítọ̀ máa wọlé. mo rí pé ìgbádùn awáwí tó lóko mi jẹ tó bá jẹ mí mo máa há ẹ lọ́rùn ni. ìyẹn mi èmi ti dé. ṣé o ti ní problem tó fà fún mi. má bẹ̀rù ṣé o fi kọ́kọ́ wo rẹ̀ náà wo àwọn tó fìtẹ̀ gan ló sọ yẹn ṣé o mọ àwọn level àwọn sẹ́tẹ̀ ó bọ́ síwájú kó lọ sí Mùṣín kó lọ ojú ẹlẹ́gbàá kó wọ àwọn ọmọ tó ń ta pàágà kó lọ mú kọ́nu wọn. ọ̀gá ọ̀gá ọjà lọ ọyẹ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹ wá bá ń fa kiri ah. ẹ wá ń fa ẹ wá ń fa ẹ wá ń fa ká máa lọ. ṣé kìí ṣe wọn náà ló fa gbówó rẹ tó ṣẹlẹ̀ èmi ní ẹ wọ ọgá ẹ má bínú tó bá ti dìgbà mi àtòrí wọn mú o yẹ ẹ bá ń fa ká tètè mọ lọ ká lọ mọ bá ṣe jẹun lálẹ́ ẹgbẹ ṣe wọn lẹ. jalọ pé mẹkáníìkì bá mú fún mi ká pé mẹkáníìkì ni mo yẹn. láti yọ ọjọ́ tẹ ti ṣiṣẹ́ yìí mẹkáníìkì láti lọ pè ṣé bẹ́ẹ̀ lẹ́ máa fojú sí tó máa ṣe mọ́tò ni. ṣé wọn máa bá mi dìé. ọ̀rẹ́ mi kò sẹ́ni tó mọ̀ la nǹkan tó lóun fi jù wá lọ nìyẹn tó bá jẹ́ pé àmùgbà tá a máa lówó ni àdúrà ká má kú kígbà yẹn kó bá wa láyé kó bá wa láyé wa anyways mo dúpẹ́ fọlọ́run. tí wọ́n kọ́kọ́ tó sọ látàrí òkúta ó ga ọ́ tí ó bó ṣe wà yẹn fún ìyá àdínú ṣinṣin ni kọ́wọ̀n yín wá dàbí láìlọ́n tó yọ sára yẹ̀pẹ̀ tí iná yọ sára yẹ̀pẹ̀ tí ò ṣe ń yọ jáde rárá kó wá dínú báyìí. ọ̀rẹ́ mi ó tọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n ẹ̀rù ìyàwó ẹ̀ ń bà mí. ṣé orí tá a bá ní kíyàwó ẹ̀ sùn tó bá lóun sùn á fún kápá báyìí. sílẹ̀ ọ̀rẹ́ mi jíjá yóò sọ àgbà mo mí ìsàgà sílẹ̀ mo tẹ̀sẹ̀ mo mí ìsẹ̀bàjẹ́. lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́. ó dé. àbórí lẹ́kọ̀ọ́ ti ga o ó máa ti di big boy kẹ àbórí lẹ́kọ̀ọ́. ọ̀rẹ́ seventy percent owó tí mo make ọmọ lẹ́kọ̀ọ́ yìí òun ló ń jẹ. ẹ má dà wọn lóhùn èmi ni mo ń tọ́jú wọn jù tán bá mi wọn lè ṣe anything. yín mú àjọ ń tọ́jú ara wa ni àádẹ́jọ́ máa tọ́jú ara wa. àmì o. <laughs> Ah, ẹ dúró àǹtí mi ẹ ṣe wọn lálejò ni ẹ tó ń bọ̀ wá sódà for the first time. ó mọ̀ pé tá a bá ti ríra gist upon gist ni oh, oh, kí ló fẹ́ jẹ. àti gist tán mo ń gbọ́ ti ẹ̀ jà ẹ àǹtí ẹ wo a ní rice a ní sẹ́mu a ní pando kò sí nǹkan tí kò sí nínú kitchen wa ìwé lè fẹ́ bẹ́ẹ̀. nǹkan tó sọ fún mi pé gbogbo nǹkan ló wà ní kitchen yìí àtẹnu àtẹnu ibẹ̀ yẹn kọ́ dúró ibi kíchìn wà. ọlọ́bọ̀ báwo orí ṣàlọ́wọ́ mi. kí ló sọ jama kú ẹ wà lọ sítù yé ha mọ́tò gbà ọsibítù bò lẹ́wà ọsibítù bò lẹ́wà mo dáhùn yéé yéé ogun ti jà wàhálà ti ṣẹlẹ̀ eh, yéé. ọ̀rọ̀ yìí ń fàmójútó eh, àmọ́ ẹ́. Jàmá kú. Ó ti kú. Ó kú. Ó kú lọ síbítù. Ó wọlé. Ó wọlé. Ó wọlé wọ́n gbà kí. Ó gbà kí. Ó gbà tó wọlé. Wá gbà kí. Kò wá gbà kí. Wá dúró. Ah, wá. Ṣọ́kì ti wá. Ah, mo ti ṣọ́ mo ti ṣọ́ eh, ah, bọ̀dá tó dá yẹ bọ̀dá sàmà ti kú ah, wàhálà ti wà báyìí mo ti kọ́ ẹ ló ti kú mò ń bọ̀ ẹ ikú eh, kẹ́ni má má sọnù mà ní ẹ̀rọ ayé ọ̀rọ̀ yìí mà lágbára ẹ̀ dákun ta lóye ọlátúnjí ọmọ àṣàgbé mo fẹ́ mẹ́jẹ. Eh, eh, eh, eléyìí ò ṣẹlẹ̀ rí o ẹ jẹ́ kẹ́ ẹ ó dáa tó bá jẹ́ pé tẹ̀jẹ̀ ni ṣé ẹ̀jẹ̀ ràkúnmí ni àbí ti àgbò kódà kó jẹ́ ti màálù tàbí ti pẹ́pẹ́yẹ. ẹ̀jẹ̀ ìyàwó ẹ̀ ni mo fẹ́ mẹ́. Ah, ah, ah, onígbàdé má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ̀jẹ̀ ìyàwó mi kẹ̀ dákun torí ẹ̀ náà ni mo ṣe ṣe gbogbo tí mo ṣe torí òjò náà mo ṣe ṣiṣẹ́ owó onígbàjẹ́ má ṣe bẹ́ẹ̀ fún mi onígbàjẹ́ dákun onígbàjẹ́ dákun onígbàjẹ́ onígbàjẹ́ onígbàjẹ́ má ṣe báyìí fún mi onígbàjẹ́. ọ̀rọ̀ yín gbẹ̀sán ó gbà sùúrù Ìṣe ò sùn ni. Mo lọ bàtúrò rẹ̀, mo kàn fún mímọ̀ yìí. Como que me hiciste so mo mọ tí nǹkan bá ń ṣe. wọ́n ti rí ilé kò sí kankan náà lọ títí ṣùgbọ́n mo mọkùnrin kankan ó yẹ kí wọ́n máa nírò kò sí kankan. okay no worry everything na wa okay we have us. dùgbàdùgbà dùgbàdùgbà dùgbàdùgbà dùgbàdùgbà lọ̀rọ̀ yẹn. Ah! Ah! Ah! ra ra. kí ló ṣe ìjà kí ló ṣe kí ló Ah! Ah! Ah! Ah! àbúfá pè lórí. Ah, kò dá wa bébì ah, bébì má ṣe báyìí náà ah! bébì má ṣe báyìí náà má ṣe báyìí náà bébì ṣé kí bẹ́ẹ̀ bọ́ mi náà bébì kí ló ṣẹlẹ̀ ẹ bọ̀ bí kí ló ṣẹlẹ̀. kí ni pẹ́bẹ́ kejì pẹ́bẹ́. ṣé bẹ́ẹ̀ bọ́ mi. pàpàpà lójú bójú náà ń bá fọ́ àwòrán àbáràbà. <laughs> my hmm. darling friend why mummy David ilé tí mo ṣe báyìí kí lè fẹ́ káwọn kú máa ṣe hmm? Hmm. ó ti tó ìzókè. kí ló dé tẹ̀ ń sun ẹkún kí ló tó ń fi ẹkún dá mi láàmú lólé. nígbà tí ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ kú. ṣé wọ́n ìyàwó ẹ̀kọ́ máa kú ni? wo o tí mo fẹ́ kó ṣe fún mi sìn oníkẹ́ máa rẹ́rìn kí ni yín máa dùn. ẹ̀rín kẹ̀ kí n máa rẹ́rìn pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó tó wá ní kí n máa rẹ́rìn mi ò lè rẹ́rìn o ẹ̀rín báwo. o ò lè ṣe o ò lè rẹ́rìn ohun tí mo fẹ́ ni pé kí ẹ kó ọsùn síta kí ẹ máa ṣàjọyọ̀. èmi ò lè mutí o mi ò lè ṣe o mi ò lè ṣe o kí làwọn kí ló fẹ́ káwọn yẹn máa sọ mi ò lè mọ mi ò lè kọtí kankan síta o mi ò lè ṣe o.

ṣé mo lówó lọ́wọ́ ẹ̀ ọmọ tí wàá ṣe nísìn. màmá kí lẹ́yìn máa mu kí lẹ́ máa mú ti yín ah, mo mọ tí wàá mọ mú tiẹ̀ ah, sórí mo mọ táwọn ọjọ́ máa mú gbà yẹn lọ́nà ẹ̀ wo wàá bá mi rán ọtí wá fún everybody wàá make sure pé ó ra ó kéré jù mẹ́ta mẹ́ta ká mọtí ká ṣe fàájì àmọ́ ṣe rí kò yẹ kí ó tí ká ti mọ mú nǹkan báyìí ó yẹ ká jẹ́ akátẹ́gùn ọ̀fẹ́ lẹ̀. Kabiru wáyé tí mo ní wọ́n lọ́tọ̀ ọmọ dàjà rẹ̀ bá ń gbé wáìnì wa bàjí ó sì ń jókòó ni dídé lọ́ba ara títí mo ní ọ̀rọ̀ wá jáde kó o kó wa mẹ́fà mẹ́fà fẹ́mi kankan ká dá fàájì dọ̀bálẹ̀ ká ṣe fàájì. ṣé eh, but that doesn't stop you from going mo retí ẹ o. Ah, ṣaṣọ tìbí ẹni káwọn lọ àbí native. no ilé wọ shirt and trouser. shirt and trouser. Mm. Ah, ah, àwọn pantos àti mo ṣe tó bá mi ra yín. ok ok ìyẹn náà wà ok. àwọn white top yẹn sí. yes shirt mi kò wọ. ó yá pákọ̀kọ̀ rẹ̀ kò bọ́lẹ̀ kí ló dé dé kí ló ṣẹlẹ̀ ẹ́ túnjẹ túnjí tú. bu aṣọ ẹ sílẹ̀. babe babe no no no hold on hold on láti bẹ̀rẹ̀. ó ní kí n bọ́ ẹ má bọ̀ má bọ̀ ó yà jọ jọ jọ jọ no no no no kò bẹ̀rẹ̀ sí sáré kàbàkàbàkàbàkàbà ni wọ́n bọ̀ fẹ́ ó yá. no babe mo fọlọ́ bẹ̀ jọ jọ jọ jọ. àṣeré àṣeré àṣeré lùwàlùwà lùwàlùwà. ìtàkùn lọ́mọ́bí o ọ̀rọ̀ yín gbẹ̀sọ̀ ó gba sùúrù o. ìtàkùn tó lámòbí o. ẹ dákun ó gbẹ̀sọ̀ láti dé. ọ̀rọ̀ yìí mà ga kàyà o. ẹ ẹ gbà mí. ọ̀rọ̀ yìí. má má jà ẹ wẹ́yìn ah má jà náà wẹ̀rẹ̀. ah ẹ ìyá mo gbé mo gbé mo gbé mo gbé skáàmù olóògùn fún ọlọ́sà skáàmù ẹ ìyá ẹ àwọn ọmọ ìyàwó yẹn ah! ẹ ẹ tó ya wọlé sí ó tún wá kó sínú mọ́tò padà ah! ayé mi o ó ya ó ya ó ti yé mi kò dé five minutes ah! ó lọ fa o kárẹ̀yìn ọ̀la o. ká má máa ron ohun tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́. bàbá tani. bàbá ẹ kọjú mẹ́ta wá. arákùnrin. ẹ ẹ rántí ojú mi mọ́. ẹ ǹlẹ́ mo rántí. tẹ ní màá pàdé ọmọbìnrin kan gbé kí tọkọ mi bá fa ma kí n gbé lọlé. ṣé ọ̀ ṣe ni. mo ṣe bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ lọ́jọ́ náà mo dẹ̀ rọmọ náà kódà ilé mi ló ń gbé láti gbà yẹn ó dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún mi mm. sọ mi dolówó mo ti ní mọ́tò rẹpẹtẹ mo ti nílé ara tèmi. ọ̀dà àbáwọn. ṣùgbọ́n wàhálà wà báyìí o. wàhálà àbáwò. ìṣòro ti pàdídà ó ti lajà ọmọ tó ti ṣe dáadáa fún mi ṣàdédé ni mo délé ó ti pàyàwó mi. Ah, ah. kódà gbogbo ilà yìí ló ti dé lè nígbà mi ìmọ̀ bóyá èmi ló kàn báyìí o. wọ́n sì dá ọ lójú pé bí mo ṣe ní ọ̀ṣe mo ṣe. mo ṣe bàbá mo ṣe ní kí n gbé kí n rí dájú pé àjọṣeré lọ́jọ́ yẹn mo ṣeré ọ̀hún ó sì tẹ̀lé mi lọlé kó lọ́ọ́ ṣe mi lóore tó pọ̀. lọ wá pa ọ níyàwó. pa mi níyàwó báyìí o. èyí ti jẹ́. èmi gan-an irúfọ̀ àyàfo mo fi débí bàbá. èyí ti jẹ́. irúfọ̀ àyàfo mo fi débí o. tún kọlà sóhùn. fine girl ọmọ mọ́ ń bọ̀ náà jáde fine girl ọlọ́bọ̀ ló lọ. ó sì ní bí mo ti ní òṣè ló ṣe. mo ah, ah. ṣe bẹ́ẹ̀ bàbá ah, mo ṣe bẹ́ẹ̀. ọ̀ṣẹ́ bí mo ṣe wí pé kọ́ ṣe. ẹ mú gbọ́mọ lọ léyìí. tún kọlà sóhun. fine girl ọmọ ọmọ nbọ nájà de fine girl ọ̀nà bolo lọ. ọ ṣe bí mo ti ní ọ ṣe. Hmm. Ah, ah. Eh, bó bá jẹ́ ohun tí mo ní ọ ṣe ló ṣe ni kò ní rí báyìí ọ ṣe ẹni tó gbé kì í ṣòun hmm, kì í ṣòun ẹnitẹni tọkọ mi bá fà mọ kí n gbé kí n sì dájú pé àṣírí lọ́jọ́ yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ mo ṣe ṣe bàbá. ọ̀dà ohun tá a bá fẹ́ kọ́ gbẹ̀rì orí yóò rí ẹ lójú bí. gbẹ̀san ó gbà sùúrù. hello ibi mo ṣì wá ọlọ́tàárọ̀ ẹ ah wo excuse me mo feel pé mo fẹ́ ah no. ká tó gbé ìgbésẹ̀ o ká jinlẹ̀ dáadáa ni. ká tó gbé ìgbésẹ̀ o ká jinlẹ̀ dáadáa ni. ká tó gbé ìgbésẹ̀ o ká rẹ̀ ọ̀la o. ká má máa ronú tó ń ṣẹlẹ̀ sí wa lọ́wọ́lọ́wọ́. ká fi bọ̀lá jẹ́ orí màmá mọ̀ ń bọ̀ lọ́jà rẹ̀ fáìndì ẹ̀ lọ. ẹ kú olójú ọ̀nà. ṣọ́ọ̀tì rí èyí tó gbóhùn ọlá bá wọn nú hmm. nǹkan bẹ lára èyí. mo ṣègbè láyé mi ṣọ́ọ̀tì wá rí báyìí ibi àìní sùúrù rẹ̀ nù bàbá jẹ́pọ̀ ní sùúrù ni sórí èyí tó kọ́ gbé tó gbé jù lẹ́hùn ajé gan nù ajé nù. ẹ ṣùgbọ́n bàbá ọmọ ti bí tẹ pè lájé tẹ ní òfò bọ̀rọ̀ ṣàjẹ́ yìí ó kọlà sóhun ó tó burẹ́wà ẹ kódà kò dùn orí mọ́ èèyàn. ṣe ìgbọ́rọ̀ ṣe ìgbọ́rọ̀ irú àkókò yìí ló mọ̀ wípé èèyàn kan ò dùn orí mọ́ èèyàn àbí ṣé ìwọ ọ̀gbọ́ pé inú ẹ̀gbin lọ́lá gbé ọ̀gbọ́ àgbà yín sọ̀rọ̀ kẹ́ ẹ̀ tẹ̀lé ẹ̀ tẹ̀lé èyí tó gbé sì kejì yìí àbàmọ́ ń bẹ láàrẹ̀ ń bọ́ rí àbọ̀ rí. ẹ bá mi wo bàbá kí ló lè ṣẹlẹ̀ gan-an tọmọ ìfẹ́ mi bínú sí mi torí ajá tó rí ni tó ń jùrù ó ṣe wá tó rí ni tó ń gbó ẹ dàpọ̀ ẹ bá wọn wò ó ṣàánú mi kí ni mo lè ṣe. ọ̀dà ọ̀rẹ́ yìí ń sọ ká gbọ́ mú fọ́mọ gbọ́ ọmọ fọ́mú ó sì ṣe é lórí náà ó sì lówó àbí ẹ gbọ́ ẹ̀yin gbárùn malẹ̀ èyí ti jẹ́. Hold it, mo ti ń bọ̀. Hold on, hold on, hold on. Wo kúra rẹ̀? Ah, ah. madam <laughs> ọ̀gá ẹ̀kọ́lẹ́ ọ̀gá ní pé àwọn gbàgbé kí àwọn kí wọ́n bá wọn gbà wá. ọ̀gá ò gbàgbé kí kankan èmi ni mo tọ́jú ẹ̀ kò lè padà wálé. àmì láìkí àwọn ọ̀dà yẹn láàmú mọ́ náà. ṣé wàá ló máa san nǹkan tó bá láìkí àbẹ́rẹ́ ni màá sọ bóyá kò ṣáà ní pé àmọ́ àbọ̀jẹ́ sáyé. ní kí ni ọ̀rọ̀ kan òwò tí kàbí wà bẹ́ẹ̀ ní sọ máa gbọ́ àmì ìdẹ̀ láìkẹ́. kàbí kí ni àbọ̀jọ́ kí ni wọ́n lè padà wálé náà ẹ náà ṣáà pé what's all this now kí ni báyìí báyìí ẹ kí ni mo ò lè gòkè náà ẹ mo lè gòkè ah, báwo ni ṣe. ó yà pọ̀ sí. ẹ má wọrí ṣáṣe. ó yà. ok mo ti gbọ́ jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n. ó yà ó sì dálé onígbèdè apanàdà ẹ tilẹ̀kùn. ṣé o ti rí. ah bàbá èyí ò ṣe finú tán o sóyè kú rí bẹ́ẹ̀ bàbá lẹ́yìn tí mo finú tán àtìyàwó mi bàbá pí èmi ni mò ń wò yìí. èmi ò bẹ́ẹ̀ gbélé. ṣé o ti rí gbogbo ohun tó ń fà àìní sùúrù rẹ nu bó bá jẹ́ ta lákọ̀ọ́kọ́ bá a ti sọ ẹ sà bó lóògùn ṣe wípé kọ́ sà bó bá jẹ́ bẹ́ẹ̀ mi ṣe sọ fún ọ lọ́jọ́ náà ń lọ tẹ̀lé ojú kòkòrò ìgbà tó ti ń kánjú àbí wọ́n sọ fún ọ pé kó ṣe sùúrù. bàbá ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé táwọn bá kòkè tó kanlẹ̀ ó tún níbi ká gbé e sí bàbá ẹ má jẹun kú báyìí èmi ò bóyá èmi ni kò kàn báyìí má jẹ́ kó kàn mí ṣàánú. ọmọ bóyá wọ lọ́kàn. ṣàánú mi. ó ti kàn báyìí nígbà owó ọ̀hún dé ṣọ́ọ̀ wá sọ́dọ̀ mi ṣé ọ̀yà bí. ọmọdé ní ṣe mí bàbá mi ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé ní ṣe mí. ọ̀dà mò ń bọ̀. Ah, ṣe bàbá ṣe bàbá. ngbà sọ̀rí kìíní bọ́ọ̀ bá ti délé lọ sí lọ́ọ̀kan báyìí gbàgbàgbà. ẹ tẹ̀lé mi délé ẹjọ́ ẹ bá nà sí i ẹjọ́ ẹ má jẹ́ kú báyìí bàbá. ọmọ àbúrú lẹ́dàá o kí n tẹ̀lé ọ ìgbà tó o ti ń náwó ọ̀hún ṣé ọ̀rọ̀ ti yabí padà wá mo béèrè ṣé ọ̀rọ̀ ti yabí padà wá kí n wá tẹ̀lé ọ kí n lọ bẹ́ẹ̀ nà sí mọ̀ ń bọ̀ náà ti dé nígbà èyí tí mo ní tí mo lè ṣe fún ọ nu délé nà sí yóò fi lé rẹ lẹ̀ kí nǹkan náà sì ìfilé mi ó dà pa bó bá tún ṣe jẹ́ ẹ máa retí mi o ẹ ṣe bàbá. kíyẹ̀yẹ́ àwọn èèyàn burú lẹ́dà gbà nǹkan máa ń jó wọn lára báyìí gbọmọgbọmọgbọmọgbọmọ hmm. lára bá ti tù ọ́ ọ parí máa ma ṣohun ìkọ̀kọ̀ ẹ̀ráyé o ọ̀rọ̀ látúndé ọmọ àṣàbí ọjọ́ babaláwo rẹ ló ti gbọ́ àbí ẹ ti jọ gbìmọ̀ pé ẹ fẹ́ wá lé mi jáde ẹ ti gbàgbé pé ẹnìkan kì í fọwọ́ ti òkè kó ṣìdìí koríko tí erí bá tẹ̀ àtẹ̀gbé ni èṣù náà fẹ́ bẹ́ẹ̀ gbé oní òsáyè inú òórùn rẹ̀ kọ́. <laughs> fi lé mi ló wá bí ó ò lè rí i. ogún lọ́sọ̀ ni ó tó bẹ́ẹ̀. aládé o aládé o aláwa bá yọ lọ jísù ni o tààmì ìpínkàn tó máa ṣe mọ́ báyìí bàbá fún mi ní nǹkan kí n fi bá sọ̀rọ̀ kí n tó délé o ti gbà kí ní ẹkú lọ́wọ́ mi nǹkan ẹ̀fọ́ ọmọ ìfọ́ ọmọ jàre nǹkan wàhálà ó ti sún mi nígbà tí màá ti padà sílẹ̀ mọ́ ẹ̀tẹ̀ dùnú ó máa yẹ kí n pe bàbá ẹ̀jẹ̀ táì kí n pe bàbá kí n sọ fún ọ pé ó ti gbà kí ní lọ́wọ́ mi o ó ti gbà o ó ti gbà kí ní ẹ lọ́wọ́ mi o bàbá bàbá ò tún lọ wá ah, ah, bàbá kí ṣe nọ́mbà yẹn tí ò lọ. nọ́mbà bàbá ò lọ o nọ́mbà bàbá ò lọ o ẹ gbà mí o. Ah. ah. kìí jẹ́ ènìyàn kẹ̀rẹ́ mi kọ́ àti lówó rọrùn o àti débi ọ̀la ìwà ọ̀la ìwé mímọ́ sọ wípé àṣírí olúwa bẹ lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ láti pamọ́ ìdí nìyí tí ọlọ́run fi darí ìjọ wa sí orí òkè yìí mm. ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ogun ti ń ṣẹ́ ẹ lẹ́yìn ìgbà tí a parí àdúrà àti àwẹ̀ ọlọ́jọ́ méje yìí mhm. ogun ayé yín dẹ̀ ṣẹ́ wọlé ah, a lọ́wọ́ Kristi olùgbàlà. yes sir honestly kí n má tàn yín mi rò pé mo ti bá awẹ́ yẹn dé ọjọ́ kẹta mo ti bẹ̀rẹ̀ sí ní changes i'm telling you. sẹ́yìn ìmọ̀ ni wípé ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń díṣẹ́ ègbé mhm. dẹ̀ ni fún ẹni tá a fi rán tí ò díṣẹ́ ẹ̀yin mhm. náà rí nígbà tá ẹ gbàgbà àtàdúrà yìí ẹ pé ayẹyẹ ó ti ń yí padà honestly ògo ló yẹ fún Olódùmarè. hallelujah <laughs> ẹ ṣe gan dáàdi ẹ múra dáadáa ẹ dẹ̀ máa rí wípé níwájú olúwa ẹ ń ṣe déédéé hmm. níwájú olúwa ni ẹ̀kúnrẹ́rẹ́ àti ayọ̀ wà o ọlọ́run fẹ́ wa púpọ̀ púpọ̀ ọdún tó dẹ̀sẹ̀ fún ayé yín yẹn hmm. lórúkọ jésù ti násàrìtì kò ní gbérí mọ́. mr peter ọkùnrin tó sáré bọ́ lọ́kàn yẹn ogun kan ló ń lé bọ̀ ogun kan ló ń lé ọkùnrin yẹn bọ̀ ogun kan ló ń lé ọkùnrin yẹn bọ̀ ogun kan ló ń lé ọkùnrin yẹn bọ̀. holy god fire. Holy Ghost fire! Fire! Holy Ghost fire! Open door fire! Òjijì ẹni òkè ṣe ń sá fún ìmọ̀lẹ̀ yàtọ̀ sí ìkún ìmọ̀lẹ̀ jù òkùnkùn lọ. Ìyà ò dá lóòótọ́, ìyà ò dá. Ọ̀rọ̀ ìwà ló òkùnkùn ọ́ kí ló ń bẹ níbẹ̀ kó yẹ nìkan ká fọwọ́ lẹ́rán ká máa wòye tí ń jẹ́ rẹ̀ bò ọmọ yín ga. ṣẹ́gun fún ọmọ rẹ̀ olúwa bàbá ṣẹ́gun fún ọmọ rẹ olúwa ṣẹ́gun fún ọmọ rẹ. jésù olúwa wa. àmín àmín. ó jẹ́ kó yé mi wípé hmm. nínú àgọ́ ara arákùnrin ọlọ́run ti ṣẹ́gun fún un ọlọ́run ti ṣẹ́gun fún un. hallelujah. ẹ fún arákùnrin tí ẹ ń wò yẹn a ó gbàdúrà yẹn nínú ilé tó ń gbé ẹ̀mí ọlọ́run fi hàn mí wípé hmm. gbogbo àwọn ẹ̀mí kẹ́mi èyí tó kóra gbọjọ pọ̀ hmm. sínú ilé rẹ̀ èyí tó jókòó dè níbẹ̀ èyí tó bá jagun níbẹ̀ Túnjí ní inú ilé tó ń gbé yà iná ọlọ́run o ó yá rún gbogbo wọn sọnù. Ah! ẹ̀mí mímọ́ o ó ń dá ọ̀rọ̀ Ẹlẹ́dùmarè ó yá ìwé ẹ̀mí kẹ̀wé ẹ̀mí búburú ti ah! ó yá jáde ní ọjọ́ ẹ̀míkẹ́mí tó fi inú ilé rẹ ṣe bùgbé ó yá ó yá jáde pẹ̀lú iná ó yá jáde. olúwa wá. àmín. ògo ni fún ọlọ́run lókè o. hallelujah. ògo ni fún ọlọ́run lókè o. the lord is good. all the time. I can receive the oh. revelation right now. Ah ẹ̀mí mọ́ ọlọ́run sọ wípé ogun arákùnrin ti ṣẹ́. oh yes. ogun ẹ̀ ti ṣẹ́ àlàáfíà ni fún ọ àlàáfíà ni fún ọ ẹ ṣé ẹ ṣé Túnjí. Ha, it is well with you. Amen, Pastor. God bless you. Amen. God be with you. Amen. Ẹ̀mí Olúwa bá mi sọ̀rọ̀ nípa yín. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀rẹ̀ kì í jáde sá, á jáde pẹ̀lú àṣẹ. Ó máa nítumọ̀. Ohun tó lè wá ní kí n bá yín sọ. Ó ní wípé ẹ wo inú ilé tí ẹ ti kúrò yẹn. Ẹ ò gbọ́dọ̀ padà síbẹ̀. Ẹ̀mí kẹ́ ẹ̀ gbọ́dọ̀ dúbẹ̀ mo ti jẹ́ olùyẹ mo fi lu ẹlẹ́fọ́ pátápátá. arákùnrin tó jẹ́ ẹ gbọ́ mi dáadáa ẹ̀mí olúwa ló sọ pé kẹ́ ẹ má padà síbẹ̀ mọ́ padà síbẹ̀ mọ́ olúwa ní kí wọ́n sọ fún yín ah. wípé ẹ má padà sínú mámúlì mọ́ ẹ̀yin àti mámúlì ẹ̀ gbọ́dọ̀ ní ah. àjọṣepọ̀ kankan mọ́ ohun tí ń ṣe ohun tí ń ṣe ibi tàbí aburú ẹ má lọ́wọ́ sí mọ́ ẹ fa ọkàn yín sún olúwa olúwa ṣetán láti gbà yín ẹ fa ayé yín sún olúwa olúwa ṣetán láti gbà yín lọ tó ní ìgbọràn sàn ju ẹbọ rírú lọ ẹ padà sínú ilé mo tẹ gbàdúrà fún yín ní lẹ́yìn tí Ọlọ́run ti ṣẹ́gun fún yín ẹ máa wọnú ògo tuntun lọ ah, ẹ máa wọnú ògo tuntun lọ ah, ẹ máa wọnú ìṣeré lọ ah, gbogbo tó ti nù yẹn ọyà kó máa bọ. àmín ta sẹ́ni tó ní ta ìrè yẹn kó yà kó máa bọ. lálẹ́ nínú wálé ayé ìdáláì ṣùgbọ́n wàhálà ayé ní ìbọn òwẹ́rù adélé ayé wapati tiwa ní o tíjẹ rẹ ń bò káyéfì rẹ o tíjẹ rẹ ń bò ẹni máa bọ bí oògùn láyé alágùn o. òjijì ẹni o ṣe ń sá fún ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn ọ́ ìmọ́lẹ̀ ju òkùnkùn lọ ìyà ò dá lóòótọ́ ìyà ò dá ọ̀rọ̀ ìwà ló òkùnkùn ọ́ kí ló ń bẹ níbẹ̀ kó yẹ nìkan ká fọwọ́ lẹ́rán ká máa wòye.